ọlọ́run bèè tí ó ṣe wá ní mùsùlùmí kí ọlọ́run bá kí ọmọ sàṣánú ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ ká kú sórí islam ká sì ṣe islam níbàámu síbi anabi wa muhammed sallallahu alayhi wa sallam bí ó ṣe mú wa bákan náà a dúpẹ́ fún ọlọ́run bá wípé àgbálérò láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yìí tí ọlọ́run bá tí ó sì yọ̀ǹda fún ẹnìkọ̀ọ̀kan wa kí ọlọ́run bá kí ọmọ sàgbálẹ́sẹ̀ fún wa. a ìkẹ́gẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n ná gbogbo nǹkan tí wọ́n ní ní dúkìá lágbára sójú ọ̀nà ẹ̀sìn islam títí tí ó fi tàn káàkiri àgbáńlá ayé ìké àti ìgẹ̀ náà kí ó máa bá gbogbo àwa tí a bá tún tẹ̀lé ojú ọ̀nà mọ́ wọn títí di ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo kí àwọn bàbá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ bákẹ́ náà mo kí gbogbo àwọn ìyá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ àti àwọn bọ́dà wa àti sísá wa èyí tó ṣe pé aláǹfààní láti wá gbọ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ anábìwa muhammed sallallahu alayhi wa ìyọlọ́ba kí ó mọ́sà sẹ́ni kankan wá ní ẹ̀sán rẹ̀ kò sí àsìkò púpọ̀ torí pé wákàtí kan òun náà ni wọ́n fún mi nǹkan tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí àwọn chief imam wa wọ́n ti sọ èyí tán pọ̀ jù nínú ẹ̀ so àfikún lásán òun náà ni tèmi ni ó jẹ́ ìrántí ènìyàn ó jẹ́ bákan náà ìdánilẹ́kọ̀ọ́ yìí mo ti ṣe tí ìṣẹ́yọkan tí ìṣe méjì tó ṣe pé ọwọ́ bùkátà sí ìmọ̀ para ìmọ̀ sí lóòrèkóòrè kí ló fà á torí pé onírànà crisis ló wà láyé ṣùgbọ́n matrimonial crisis ìyẹn lọ ga jù ló sì tẹ́ ṣàìtàn lọ́rùn púpọ̀ a ní political crisis financial crisis wà gbogbo àwọn crisis tí a rí tí a mọ̀ yẹ pé ibì kan dàrú nítòsílú ni àbí nítorọ ajé ni àbí tìnáwó ni èyí tó tẹ́sán ìtọ́n lọ́rùn púpọ̀ jù ó ní ìdàrúdàpọ̀ tí máa ń ṣe láàrin ọkọ láyà ìtàfimọ eléyìí ní sókí torí mi ò ní pẹ́ńbẹ́ ìtàfimọ pàtàkì pé ìmọ̀ sọ̀rọ̀ yìí lásọtúnsọ ó ṣe pàtàkì púpọ̀ pàtàkì jùlọ láàrin àwa tá a jẹ́ mùsùlùmí anabiwa muhammed sallallahu alayhi wa sallam nínú hadith tó wà nínú sahih muslim èyí jábìrì ọmọ abdallah gbà wá ìkàlára àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ni ó ní kí anabi sọ yìí pé yadọ̀ọ̀ iblisu arsahu alalma thumma yabacasu sarayahu fa'adnahum minhu manzila acdamuhum fitna. anabi sallallahu alayhi wa sallam ó ní pé shaitan ó gbé àga àlẹ́ àràṣe rẹ̀ àga tí fi jókòó ó gbé sórí omi lára ilmu lọ́gàíbi tí yìí ò lè mọ̀ ní tó ṣe pé ìyẹn ni àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣe pé àwọn ànábì ọlọ́ọ̀ba ni máa ń sọ parẹ́ fún wa. nígbà tí ó jókòó sí àgé aláràṣe rẹ̀ yóò wá gbé àwọn ọmọ ogun rẹ̀ dìde pé kí wọ́n fọ́n káàkiri ilé ayé ẹni tí àdánwò rẹ̀ bá pọ̀ jù fún àwọn ọmọ nìyàn òní ránkì rẹ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ ṣàyítọ́nù ẹ rí i pé àwọn ọmọ ogun orí ilẹ̀ ní àbórí òfurufú àwọn náà máa ń gba rank níbi wọ́n ti tó láàrin ara wọn bẹ́ẹ̀ náà làwọn ọmọ ogun ti ṣàìtàn náà èyí tó ń fi máa ń fún wọn ní rank ni pé báwo ló ṣe fìtínà àwọn èèyàn tó báwo ló ṣe mú ìdàrúdàpọ̀ wá sílé ayé láàrin wọn láàrin àwọn bani ádámà fàyẹ̀jíhù àhàdùkùn fàyàkùn fàáltù kádà wà kádà nígbà tí wọ́n bá wá ń gífò rìpọ́ọ̀tù fún un èmi ò dé nínú wọn yóò sọ fún ṣètọ́n pé mo ṣe báyìí mo ṣe báyìí ṣètọ́n wà sọ fún mi pé má sọnà àtàṣe yà ìwọ ò nǹkan kan ṣe gbogbo ohun tó ṣe tó ń halẹ̀ láti lè gba ránkì ń kò sí nǹkan kan tó ṣe kò sí nǹkan kan tó ṣe tó nítumọ̀ wàyẹ̀dì kò àhàdìkò fàyàkùn. ما تركته حتى فرقت بينه وبين امرأته فيدنيه منه فيقول نعم عنك èmi ọwọ́ adé wọ́n bá ṣàìtàn láti fún níro ìtògbélé ayé ṣe yóò wá sọ fún yín pé iṣẹ́ tẹ̀mí ṣe ni wípé mi ò fi àárín òun àtìyàwó rẹ̀ lẹ̀ mo jẹ́ mo ṣe ìgbìyànjú títí tí wọ́n fi túká ni ṣàìtàn wà sọmọra pé àdúgbò lè ṣiṣẹ́ ìyẹn ni wípé èyí tó bá ṣiṣẹ́ nínú àwọn ọmọ ogun ṣàìtàn tó fi da lérú ìyẹn ni ipò rẹ̀ lọ́ga jù ní kíni o lọ́dọ̀ ṣàìtàn kí ló ṣe ó rí bẹ́ẹ̀ ni wípé tá a bá ń sọ oníranran ìdàrúdàpọ̀ ẹ rí i pé tíyẹn bá gégi tí bá ń gé akẹ́tùn rẹ̀ tí gbòǹgbò rẹ̀ ọ̀bá sì tí ì kú òun bẹ́ẹ̀ yóò sì tó ṣe kéde yóò tún wù padà sẹ́rí gbogbo àwọn crisis yòókù yẹ ọ̀dà bí ìgbà ẹgbẹ́ yẹn ń kí akẹ́tùn ogi lọ́dọ̀ ṣèitán ìgbà tí ilé bá dàrú tọkọ lọ lọ́tọ̀ táyà lọ lọ́tọ̀ tọ́mọ lọ lọ́tọ̀ ìgbà ni èèyàn wú tegbòtegbò torí pé gbogbo wípé àwùjọ ọ̀dà pé wọ́n kówó jẹ ni wọ́n gbé ọmọ ni wọ́n jalè ń bì kan ni wọ́n ṣe panṣágà ń bì kan ni ìpìlẹ̀ ìlò ti wọ́ ìgbà tí kìlẹ̀wọ́ la fi ń gbọ́ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ọmọ tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ tọ́ da láti lé kò ní í ṣe gbogbo orú nǹkan yẹn. ẹ wá sọ fún mi ilé tí ò tò ilé tí ò ní fọkànbalẹ̀ tí ò sí dùnú bẹ̀ bó ni ẹ ti fẹ́ rojú ráàyè mójútó ma. so fàbítálí gbogbo tí wọ́n máa jáde nílé yẹn tí wọ́n máa produce sínú ilé ayé nǹkan tí wọ́n máa da yé ru ni ìyẹn lọ́fọ̀ tó fi já sí pé ìtọ́ tẹ́sán ìtọ́n lọ́rùn jù oníkílé ọ̀dàrú ìyẹn náà ló sì fà tó fi já sí pé sẹ́rà islam nígbà tí alámẹ̀rí tó rí báyìí ó ta oníranran àwọn oògùn ó pè wá sí kíni tó lè da ilé kí sì ni oògùn tá a lè ṣe sí torí pé lọ́pọ̀ ọ̀gbà ló ṣe é pé tí ẹlòmíì ó lérò pé oògùn ni òun ni ọ̀dà nígbà tí ọmọ ìpìlẹ̀ wàhálà sẹ́yìn pé tẹ̀yìn bá lọ sọ́dọ̀ dọ́kítọ̀ medical doctor yìí tí ó béèrè ló èèyàn ni pé kí ni ń ṣe tí ọba máa ń ti ń ṣe kò lè mọ oògùn tí ó ṣe fún un tó tẹ̀yìn ọba mọ ìpìlẹ̀ nǹkan tí ọmọ irú kí lọ́sẹ̀lẹ̀ tọ́ba lóhun ó sóògùn sí yóò tó dákún àárẹ̀ ni ìyẹn lọ́fọ̀ọ́ tó fi jẹ́ sí pé nǹkan àkọ́kọ́ ni pé ká mọ kí ni nǹkan tó ṣokùnfà ìtílé kan fi ń dàrú ìyẹn ní òjì á mọ irú nǹkan wo ni ọjọ́ ògùn fún nínú sẹ̀rẹ̀ islam ìyẹn náà ló sì wá fàdúrójá sí pé àwọn ìpìlẹ̀ tí ọmọ ń dalé rú pọ̀ sábà ní ká máa sọ àlè sọ́tẹ́ ṣùgbọ́n nínú ìbámu sí nǹkan tó náà bá sọ fún wa tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ fún wa àti àwọn sọ̀hábà rẹ̀ a lè pín ìdálérú sí ìpìlẹ̀ méjì àwọn ìpìlẹ̀ méjì òun náà tún wá ní akẹ́tùn ìpìlẹ̀ àkọ́kọ́ ni kó ṣe pé dídàlẹ̀ dí kílé ọ̀dàrú kọjá sí pé látara ọkọ láyà gan-an ló ti wá ìyẹn ni pé okùnfà tílé fi ń dàrú láàrin ọkọ láyà ni ẹlẹ́ẹ̀kejì lè tó ṣe pé okùnfà tílé fi ń dàrú kèé sáàrin ọkọ láyà tí a padà ṣàlàyé ẹ̀ tẹ́rí èyí tọ́já sí pé kílẹ̀ ọ̀dàrú tọ́já sí pé láàrin ọkọ láyà ló ti wá ló ti súyọ òun náà tó pín sí mẹ́ta ìpín àkọ́kọ́ lè tó ṣe wípé èyí tó pọ̀ jù ọ̀dọ̀ obìnrin ló ti wá tí màá sì fi rinlẹ̀ nínú ẹ̀rí nínú alukur'an àti sunna nabi wa muhammed sallallahu alayhi wa sallam ìpín ẹlẹ́ẹ̀kejì ní abẹ́ ìpín àkọ́kọ́ ó lè tó ṣe wípé ọ̀dọ́ ọkùnrin ní ti sábà máa wá ìpín ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ẹ̀bẹ̀ yẹn ó lè tó ṣe wípé àárín àwọn méjèèjì lọ kọ́mọ̀ sí ìpín ẹlẹ́ẹ̀kejì tí mo kọ́kọ́ pín fún àwa tọ́ba ṣe pé a ti ń fọkàn ba lọ tọ́ba ṣe pé bọ́ọ̀dù wà ń sìn ni mi ò bá yá bí ìbá ṣe rí fún wa so ṣùgbọ́n àwa náà ti gbé sínú ọpọlọ báyẹn pé tá a bá pín nǹkan sí méjì á tún pín àkọ́kọ́ yẹ á tún pín bákan sọ ààyè àti ìsàlẹ̀ rẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kejì náà òun náà tún pín ṣùgbọ́n nígbà tí n bá fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ a tún pín kí torí àkókò kátó mu léètò ṣe pé èyí tó pọ̀ ju ọdọ obìnrin ló ti máa ń wá àkọ́kọ́ nínú rẹ̀ ní ti máa dalérú jù ó ní aljahlu bimaka nẹsẹsẹwìjì kí obìnrin kó ti àyèmọ̀kan sí ipò tí ọkọ wà nínú ṣẹ̀rẹ̀ islam torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ọmọ ẹ̀kọ́ islam ìsẹ̀mí ayé wọn wọ́n ń gbé nísẹ̀mí ayé bí àwọn west ni a ti fẹ́ kí wọ́n gbé àbí báwọn tó wà nínú àwùjọ bí a ti rí wọn ti ń sẹ̀mí bẹ́ẹ̀ lánàá fẹ́ sẹ̀mí ṣùgbọ́n bó o ní ṣẹ̀rẹ̀ islam ti ní kí wọ́n sẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀mọ́. ìyẹn fàdó fi sí pé kò ní pàtàkì bóò ni ọkọ ti jẹ lọ́dọ̀ rẹ̀ téèyàn sì ti ma pàtàkì nǹkan sẹ́yìn pé bí ó ti bá lò kò ní jẹ́ nǹkan ọba mu ẹni tí ọba pé gold ìyá ló sì fà á tó fi já sí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tí ó ń ṣe àtúnṣe ilé tí ó fi lè tò etí máa ń sọ fáwọn obìnrin tí máa jẹ́ kó rinlẹ̀ nínú ẹ̀mí wọn ni pé kí wọ́n mọ pàtàkì ọkọ wọn kí wọ́n mọ bípò rẹ̀ ṣe tó nínú sẹ̀ríà alukur'an ó sì so ilé yìí nínú sọ́rọ́tù nìsa mo lérò pé náà ni wọ́n kà síwájú tẹ́lẹ̀ ọlọ́run bá sọ pé àrùjẹ́ lọ́kọ̀wọ́ mọ́nà alẹ́ nìsẹ́ ẹ rí i pé ibi tí èèyàn bá wà tí bá ti ń di méjì mẹ́ta mẹ́rin wọ́n gbọ́dọ̀ ní ẹni tí yóò jẹ́ olùdarí ibi ayẹyẹ tí wọ́n bá fẹ́ kí kí bàjẹ́ ọmọ ṣẹlẹ̀ níbẹ̀ ìyẹn ni pé ẹnìkan gbọ́dọ̀ wà tó ṣe pé ńgbà wọn bá jíròrò lọ tí wọ́n jíròrò bọ̀ òun ni wọ́n sọ pé eléyìí ni ká ṣe lẹ́yìn ìgbà mẹ́ràn bí gbogbo àlámẹ̀rí ti gbọ́dọ̀ máa rí nínú ìsinmi ayé nu bẹ́ẹ̀ náà ló ti gbọ́dọ̀ rí nínú ilé tí obìnrin ọ̀bá ti mọ̀ wípé òun lè fún ọkọ òun nímọ̀ràn ṣùgbọ́n final decision ọwọ́ ọkọ òun lọ́wọ́ ilé ọmọ dàrú pé àjọ fẹ́ra wa ni so bó o ti lẹ́tọ̀ọ́ lèmi náà lẹ́tọ̀ọ́ obìnrin tó bá gbé eléyìí sẹ́mi gbogbo ìgbà lòun àtọkọ rẹ̀ ọmọ jà torí pé kò sí nǹkan tọkọ rẹ̀ ó sì fún tí ó jọ lójú nínú ọ̀rọ̀ kò lè pa láṣẹ kọ́tẹ̀ láṣẹ rẹ̀ ìyẹn lọ́fà sí quran fífi rinlẹ̀ yìí pé àrùjálù kọ̀wọ́ amúnà alẹ́ nìṣẹ́ nínú hadith tó rinlẹ̀ tó lálàáfíà nínú alhakim mustadrakul hakim arábìnrin kan tí ẹni tí àbúrò ọmọ bàbá rẹ̀ ọlọgbà hadith yìí wa orúkọ rẹ̀ ń jẹ́ hussein ibn muhassin ó ní pé ẹ̀ńtọ́ jẹ́ àbúrò bàbá àwọn olóbìnrin ọ sọ fóun pé òun lọ sọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam fún bùkátà kan anabi wa jáde ọwọ́ sọ pé ayo hazihi adatu baalin taalẹni yìí tó o ti lọ́kọ́ arábìnrin yìí wá dá lórí pé dáhàm bẹ́ẹ̀ ni mo ti lọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam wa béèrè lọ́rẹ̀ pé kẹ́hìfà antimin báwo ló ṣe ń bá ọkọ rẹ lò arábìnrin yìí wá dá yín pé láàlúhù ilẹ̀ máa àjẹsọ àn à mi è kọ iyan ọkọ mi kiri o gbogbo ń ti bá ní láti lè fi tẹ lọ́rùn tí òfin ní bínú lè tọ́já sí pé mo fi ń wáyọ̀nù rẹ̀ ẹni mọ̀ máa ń ṣe àyàfi tí n bá kagara lóko ètí n bá kagara ó ní mi ò ní í se fọkọ mi gbogbo gbìyànjú èyí tí ọlọ́run fún mi ní kápá onímọ̀ máa ń se anabi sọlọ́lá àlùwà sọlẹ̀m ó wáá sọ ìdí tó fi béèrè béèrè yìí lọ́wọ́ rẹ̀ pé fanzori aina anti minhu fa inama huwa jannatuki wa naaruki ìyẹn ni pé òǹkàlùkù yín ẹ máa ronú síbẹ̀ ṣe ń bọ́kọ yín lò torí pọ́kọ yín ìdá akọ́jẹ́ àlìjẹ́nà fún yín àbíkọ́jẹ́ náà yẹn ni pé obìnrin ó lè fẹsẹ̀ kọ látara ọkọ rẹ̀ nípa kọ́mọ́rì àlìjẹ́nà wọ̀ so agbọ́dọ̀ mú eléyìí sẹ́mi pé ìbálòtá bá ọkọ wa lò ìbálòtọ́jà sí pé yóò fún nípò ìtísẹ̀rí àgbèsí. Si ó ní tí a bá bá lò lọ́nà tó dáa bí sẹ́rí àti sọ a lè sórí eré àlìjẹ́nà látàrí ìyẹn sì clear kámẹ́tẹ̀ ti sọ̀rọ̀ àlìjẹ́nà nínú ìtọ́wà nínú ìròrí yorùbá gan bí ẹ bá ti pé gbà lé ayé dàrú yorùbá gbà yí pé obìnrin tó bá fẹ́ kí ọmọ àwọn sóríire kí ni yóò ṣe yóò ṣe dáadáa sọ́kọ̀ ẹ̀ yorùbá gbà yí pé tí obìnrin ọba ṣe dáadáa sọ́kọ ẹ̀ tó ṣe pé wàhálà ní ń kó sí lọ́rùn yóò lápa kìí ṣe pé wọ́n rí ìkọ̀kọ̀ ṣùgbọ́n tú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ làwọn fi sọ̀rọ̀ tó ṣe pé bẹ́ẹ̀ náà ní ṣe ń rí. pàtàkì jùlọ tí obìnrin tọ́ba pé méjì àbí mẹ́ta lọ́dọ̀ ọkọ ẹ wo èyí tọ́ba ṣe dáadáa jù sọ́kọ ẹ wo èyí tí ń fìtínà ọkọ ẹ wo bí nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ so eléyìí ń jẹ́rìí gbé hadith tá a sọ yìí kó tiẹ̀ tó wá di ọ̀rọ̀ àlìjẹ́nà nínú hadith kan tí hakim gbà wá tí bazaru náà sì gbà wá èyí tó sọ pé ó wà nínú àwọn onímọ̀ tó sọ pé hadith yẹn lálàáfíà ìyàwó aisha rọ́bì allahu anha ó bẹ̀rẹ̀ lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wípé ta ni ẹ̀tọ́ rẹ̀ tóbi jù lérí obìnrin ayo nẹ́ẹ̀sì àdọ́mọ hakan àìlẹ́lmẹ́rẹ́ ta lẹ́tọ́ rẹ̀ tóbi jù lérí obìnrin tó ṣe pé obìnrin gbọ́dọ̀ kí ẹ̀tọ́ rẹ̀ síwájú kó tó kí ẹ̀tọ́ ẹlòmíì anabi sallallahu alayhi wa sallam ó fún ìyàwó aisha lé ní èsì wípé zawjuha ọkọ rẹ̀ ni ìyẹn ni pé ẹ̀tọ́ ọkọ rẹ̀ síwájú tàwọn òbí ẹ̀ gan níjọ́ tí obìnrin tó bá ti lọ sílé ọkọ ìgbà yẹn ló ti já sí pé ẹni tó jẹ́ ẹni àkọ́kọ́ nínú ẹ̀tọ́ òun náà níta ni o iye sẹ́yìn pé bọ́yá kọ́ gbàgbé fámìlì rẹ̀ kọ́ ṣùgbọ́n ní sọ ni pé tí ẹ̀tọ́ tó bá fẹ́ kọdíra wọn ẹni tí a gbọ́lá fún náà ni ẹ̀tọ́ ọkọ àti àwọn ẹ̀rí míì tó ṣe pé a lè sọ pẹ̀lú ìjọba àsìkò anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó tún sọ nínú ọ̀rọ̀ mi èyí tó wà nínú musnad imam ahmed pé ìdá sọ́làtì mọ́ràtù khamsaha wà sọ́ọ̀mẹ̀tì shahraha wà hasanati farjaha wà àtọ́càtì zawjaha qila laha udkhuli min abwabi min ayi abwabi aljannati shay tí obìnrin tó bá kí wákàtí márùn rẹ̀ tó pé tó sì gbà àwẹ̀ rẹ̀ tó pé tó sì sọ abẹ́ rẹ̀ tí ọmọ ṣèṣekúṣe káàkiri sẹ́lẹ̀yìn tó ànábì fi kún pé tó sì tẹ̀lé àti ọkọ rẹ̀ wọ́n sọ fún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkíyàmọ̀ yìí pé èyí tó wù ọ́ nínú ọgbà àlìjẹ́nà ẹni kọ́ ọba wọlé èyí tó wù ọ́ nínú ilẹ̀kùn àlìjẹ́nà ó ní kó ṣe kíni o kọ́ ọba wọlé. àti pé nǹkan àkọ́kọ́ tí máa fa gbẹ́mi sí omi òtó ó pé kí obìnrin kó ṣe àìmọ̀kan sí ipò tí ọkọ rẹ wà nínú sharia islam kádàdó báyẹn. nǹkan ẹlẹ́ẹ̀kejì oní tá à ń pè ní anushuz ọ̀fara pé àkọ́kọ́ yẹn náà nǹkan mú àkọ́kọ́ wá ní pé ó ní ìpìlẹ̀ àkọ́kọ́ ó ní ìpìlẹ̀ tọ́ jásí pé àwọn ètí màá máa sọ yìí ó wà lábẹ́ rẹ̀ anushuz oní pé. kí obìnrin ọ gbà wípé àparò kan ọ̀gá jù kan lọ tí ọkọ òun ò lè pon láṣẹ ẹ sì rí i pé tá a bá wòye síta kankan á rí i pé tí ó bí náà nù nígbà tí ọba mọ bó o ní ipò tíṣẹ̀rí àgbé ọkọ rẹ̀ sí tó àṣẹ tó bá pa àbí tó bá gbà nímọ̀ràn kò ní kàkún kí obìnrin kọ́ máa gbẹ́rù gbọ́n rí sọ́kọ rẹ̀ kọ́ gbà wípé ìtọ́ bá wu òun ló ń lé ṣe nínú ilé tọ́wọ́ wu òun òun lè jáde láì gbàyọ̀ǹda kódà ibi tí obìnrin míì ká má sì mí gbọ́ ẹ rí i pé èyí tó kọ́kọ́ ń ṣẹlẹ̀ púpọ̀ lọ́dọ̀ obìnrin mọ̀ ń sọ á sì sọ ti èyí tó jẹ́ tọkùnrin náà. kódà obìnrin míì bá débi wípé ọkọ rẹ̀ ò lè bílẹ̀ rẹ̀ pé ibo lọ́lọ́ kó fún lẹ́sì yóò ní ń sẹ́ ìyẹn là ń pè anushus kúrọ́ǹsì pàkíyèsí sí irú okùnfà tí máa dalérú báyìí àti kílọ̀nà àbáyọ fún un nígbà tí ọkọ bá tí obìnrin tó bá ríra rẹ̀ sí wípé àparò kan ọ̀gá jù kan lọ nínú ilé tó ṣe pé ìtànjẹ ni ìtànjẹ ni torí pé ìyẹn ni pé àwọn àṣà tá à ń kọ́ wọ́n fi ń tà wá jẹ ni ẹ wo bá a ti ń ṣètò àlámẹ̀rí òṣèlú democracy democracy sí ẹnìkan wà lọ́jà sí pé kò ní í jó lórí kò wọ́n ti ń ṣe láyé ẹnìkan náà ni ó jù lórí ni ó jẹ́ olórí tó tí olórí bá wà fún ìlú olórí gbọ́dọ̀ wà fún inú ilé náà inú ilé òfin tí ọba sí bí ẹnìkan lólórí gbogbo àṣetì kìí ṣe inú ilé nìkan ibẹ̀ ò lè tò láíláí torí pé tẹ́lẹ̀ yìí bá ti lọ síbì ọ̀wọ́n lọ síbì ẹlòmíì àwọn míì ọlọ síbò míì ni tí ọba ti sí ẹni tí ọmọ kó wọn jọ tó ṣe pé yóò lè máa jẹ́ kí ìrẹ́pọ̀ wà yálà ládùúgbò ni àbí nínú eh, ètò ní ètò àjọṣepọ̀ ni sọ ẹ rí i pé ibẹ̀ ọ̀ mẹ́rẹ̀ kódà bẹ́ẹ̀ bá fún lórí síbì kan tí ọba níròyìn olórí la dáadáa yóò mẹ́rẹ̀ torí pé lóòkọ lásán ni ọmọ àjọ lórí ìyẹn ni kwan fi pe àkíyèsí sí wípé àlámẹ̀rí yìí tó lè da lérú ni tó sì wá bùkátà sí àtúnṣe ọlọ́run bá sọ nínú sọ́rọ́tù nìsa pé àrùjẹ́ lọ́kọ̀wàmúnà alẹ́ nìsa bímọ fọ́dọ̀lọ́lọ́hùn bàdọ̀hùn alẹ́ bàd wàbímọ ànfàkùnmínà àmúwàlẹ́hìn. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعذوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تدعوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا قرآن صحيح الرجال قوامون على النساء àwọn ọkùnrin ń lo lórí ilé ẹni àṣẹ wà lọ́wọ́ wọn iye ò túmọ̀ sí pé ọkùnrin ò ní gbàmọ̀ràn kọ́ ṣùgbọ́n tí yóò sọ pé ìta ṣe ní lẹ́yìn ìmọ̀ràn lẹ́yìn ìjíròrò ọkùnrin ni kódà nígbà tó ọmọ bá ti dàgbà ntòfi dájú náà ni pé kápọ̀ ọmọ náà sí báwo ni àlámọ̀rí inú ilé ó ti máa rí ṣùgbọ́n gbogbo ẹ̀ lábẹ́ pé ẹni tí ó sọ pé ta sí ni tá a gbà sí lẹ́nu ó náà ní kíni o ọkùnrin tó rí ẹ̀ bá sì pé kò ní mú ẹ̀ decision tó ṣe pé ọmọ yìí pé yóò dalé òun rú àrùjẹ́ kọ̀wé amúnà alẹ́ nìsan kí ló fà á bímọ fọdọlọlọhùn báńdọhùn àlẹbà torí pé ọlọ́run gbé àjùlọ láfẹ́ nìkan ju ẹnìkan lọ wọ́n bímọ ànfẹ́kù mi náà àmọ́ àlehìm àti látara pé àwọn ni bùkátà àná á lò inú ilé wà pẹ̀lú wọn sẹ́yìn pé ẹni tí bá sì náwó síbi kan kò ní fẹ́ kọ́ bàjẹ́ ọlọ́run bá wa sọ yìí pé. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله èyíta torí pé màá padà mú àyà yẹ wá kí n fẹ́ kan lo ibi tí mo wá bùkátà sí mbẹ̀ wọ̀lá ti tọkọ̀ fún nínú ṣòzẹ̀hún ọlọ́run bá dojúkọ àwọn ọkùnrin pé àwọn èyíta ẹ̀ ń kẹ́fín kèé tí ì máa ṣe ṣùgbọ́n ẹ̀ ń kẹ́fín wípé ó ti ń gbẹ́rù gbarí ó ti ń rìnrìn kurìn kọ̀fẹ́ máa gbé kóhùn ọgbà yọ̀ǹda àbí kó wọn tẹríba fọkọ wọlé ti tàkà fún nínú ṣùzàhùn fàìzòhùn solution àkọ́kọ́ ni pé ẹ pè wọn kẹ́ ẹ ṣe wáàsí fún wa ẹ pè wọn kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ ṣe wáàsí fún wa lára wáàsí téèyàn ṣe fóbìnrin ni àwọn èyí tí mo kọ́kọ́ sọ lọ yẹ pé ọkọ ni mo jẹ́ tó sì já sí pé nínú òfin ọlọ́run ọ yẹ kọ́ tẹríba fún mi pẹ̀lú àwọn hadith èyí tá a sọ díẹ̀ níbẹ̀ wàhùjùrùhùn nàfìl màdọ́ọ̀jẹ̀ tíwọ́ àti ọ̀bá tó kèésì sọ̀rọ̀ yàn kọjá sí pé ọkùnrin ni yóò ṣe wáàsí o lè mú kíṣẹ́ẹ̀sì kan tọ́sọ nípa àlámẹ̀rẹ̀ ọkọláyà kó plé rẹ̀ kọ́ máa gbọ́ pé kó náà máa lẹ́sìn ṣé eléyìí sọ́ba tí òun ṣe sọ́ba mu. ayé àkúrò àwọn sọ yìí hadith anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní wọ́n sọ yìí wọ́sìjòrò hunda fìlmàdọ́ọ̀jẹ̀ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì nu. tí ẹ bá ṣe wáàsí tọ́sọ ìgbé à tí ẹ lọ ń sọ̀n kò sí ń tọ́ka òun nítorí òun lòun ó ṣe kí ni o lòun ó máa ṣe. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì wa ni pé ẹ lè jìnnà sí wọn níbi ìbùsùn ìyẹn ni pé ẹ ní sùn pẹ̀lú wọn nínú ilé so ẹ bá wọn yín òdì látara pé kẹjọ mọ́ sùn pọ̀ tí eléyìí náà tí ọba tán jẹ́ oògùn fún nǹkan yẹn tó ní pé à ọ̀ ń tara ẹ jẹ tí ẹ máa dúró dè tọ́já sí pé ẹ rí i pé obìnrin míì wà ó ti yàyàkuyà kọ́nà ọba kọ́sà ni wọ́n ń bẹ̀ kọ́kọ́ bá pátì kọ̀ mọ́sìn kankan torí pòpilẹ̀ ti níbi ibòmíì tó tún ti ń tó ti ń ṣèṣekúṣe pé ọ̀fọ̀ àwọn aráàta ní chance nìyẹn so ìgbà tó bá bá débẹ̀ ń so ẹ wá lè lù ú nílùú tó ṣe pé kò ní í pala tọ́ba tún ti á fẹ́ di gbẹ́mi sí omi òtó pé ah, ọmọ lùmí ní nkankan ọ̀nà míì tún wá wà torí pé àlámẹ̀rí ti kọjá inú liban wà ìnìkìftùm ṣẹ̀kọ́ ọ̀bẹ ìníhìmà fábọ̀ àti wàhákàmà mìíràn áhìlìhì wàhákàmà mìíràn áhìlìhà ń yorì ìdá ìsìláhà ìwọ̀síkìláhùbẹ̀ ìnáhùmà sí ọkùnrin bá wá lo ìgbésẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ṣe pé ojú kan náà ni ìgbànlẹ̀ wàá pe lọ́kọ́ wàá pe ẹni tọ́jọ́ nílà ákàì tọ́jọ́jọ̀gbọ́n tí ò ní dànkẹ́rú tọmọ nǹkan tún ṣe nídìílé ọkọ nídìílé aya bọ́yá ẹ̀gbọ́n rẹ̀ ni èèyàn ó pè é wọ́n wàá jókòó ìtìlágbájá ìtìlágbájá ń sè ní ṣùgbọ́n kó tó débẹ̀ yẹ àwọn ẹ̀rí pé obìnrin tọ́ba ṣe pé kìí ṣe pé ń ṣèṣekúṣe ń ta tó sì fẹ́ jókòó sílé ọkọ ẹ̀ léyìí bá ti ṣe wáàsí fún otító torí pé ìrántí wáàsí máa ń ro ẹ̀mí púpọ̀ tẹ́mi bá le tẹ́lẹ̀ tẹ́mi bá ṣe wáàsí fún yàn yóò ṣe kíni o yóò ro ẹ̀mí yẹ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì tí sábà máa ń wá látọ̀dọ̀ àwọn obìnrin nǹkan ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n tó ṣe yí pé obìnrin ṣe é ṣe kọ́mọ̀ làkàkùn ẹ̀ ọ̀dọ̀ obìnrin lọ́kọ́mọ̀ sí ó ní ìfi oorun jẹ́ ọkùnrin níyà obìnrin míì gbà yí pé kóun ó fi lé revenge kóun ó gbẹ̀sán lára ọkọ̀ ohun tó ṣe ó ní pé kóun ó ṣe kí ni o kóun ó close gbogbo ntí jẹ́ gbádùn so anytime tọkùnrin tọ́ba ti wọ́ bùkátà sí pé káwọn ọjọ́ ṣeré kò ní fún ní chance. obìnrin miss ní kìí ṣe yí pé bóyá ti pé láti lè gbẹ̀sán àbọ̀kọ́sẹ̀kọ́ ṣùgbọ́n kò mọ eré sí ni. ìyẹn sì wọ̀ very important pàtàkì jùlọ lọ́dọ̀ àwa tá a jẹ́ lẹ́sìn ẹlòmíín lérò yí pé bóyá ẹ̀sìn débi pé ká má bọ́kọ ẹni ṣeré ẹni tí wọ́n ní ká má bá ṣeré eré tó ṣe pé yóò múnú rẹ̀ dùn tí ó máa rẹ̀ ẹ̀yà ó ń lára àta kì sọkùnrin kò sí àṣírí kankan láàrin ọkùnrin àtìyàwó. so eléyìí ọmọ ń dalérú léètò sí pé ó ṣeéṣe kóbìnrin ọmọ fura sí i torí pé nǹkan nature tọ́nà ọba ti gbé sí ara ọmọ nìyẹn ni ó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ ṣùgbẹ́ ẹni tó kọ́mọ̀ jù sí lọ́dọ̀ òun lóbìnrin nípa pé kọ́ tí èé ṣe ti ìdí kan tó bá nídìí so kọ́ ṣàlàyé fọ́kọ̀ ẹ̀ eléyìí iṣu mi nìyẹn bóyá ara rẹ̀ ò dápẹ́tó àbí ọ̀nà mi dẹ́ kìí ṣe wípé ìbálòpọ̀ ó jọ́ràn yàn nígbà téèyàn bá fẹ́ dunra ẹni nínú láàrin ọkọ láyà ọ̀nà wà tí wọ́n fi lè dunra wọn nínú lábala yìí tí ò ní débi tí ò ní débi ìtànpé ní sex. so agbẹ́rin yìí ti ń dalérú ni tó ṣe é pé obìnrin nígbà míì wọn èyí sábà lákàtún ẹ̀ ìyẹn ni anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadith tí ó lálàáfíà ó ní pé ìdàdà àrùrọ̀jùlọ̀ mùràtàhù ilà fìrọ̀ṣìhì. فأبت فبات عليها غضبان لعنته الملائكة حتى تصبح alámẹ̀rí alámẹ̀rí tó lágbára ni tọ́já sí pé yóò dá lérú ó sì lè mú kí ọkùnrin ó tún lọ sí sinagẹ́. anabi sallallahu alayhi wa sallam ó ní pé tí ọkùnrin tó bá tẹ ìyàwó rẹ̀ pé káwọn ọjọ́ ṣeré àbí káwọn ọjọ́ ṣe ìbálòpọ̀ láì tí jẹ́ ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin sórí bẹ́ẹ̀dì ẹ̀ bá wa takú wípé ọmọ ti ń ṣe ọ́ lẹ́bi pé òun fẹ́ fi gbẹ̀sán àbí fún dìkan àbí míì tí inú ọkọ yọ̀ wá dùn sí títí tílẹ̀ fi mọ́ kínú rẹ̀ ó ṣe dùn sí un bẹ́ẹ̀ náà làwọn mọ̀lẹ́kọ̀ máa gbé obìnrin yẹn sígbè. so àlámẹ̀rí tá a mú ní fúfú yẹyẹ kìí ṣe àlámẹ̀rí tó fúyẹ́ nínú sẹ̀ríà kódà àwọn míì a máa dáta wípé ọwọ́ jeans ẹ tí ọwọ́ sùn pé gbogbo ìgbìyànjú tọkùnrin bá fẹ́ ṣe kò ní lè rí ṣe kó tí ẹ̀yẹ kó tí bẹ̀yẹ láàrin ọkùnrin láyà nígbà tí bùkátà bá ti wá fún nǹkan yìí ìgbà kódà ìṣe bẹ́ẹ̀ èèyàn fi ń dun ọkùn èèyàn nínú tí ládàá sì tún wà níbẹ̀ nínú sẹ̀ríà ni torí pé bá a ṣe ń ṣe yẹ tá à ń gbádùn àdìsí ẹ̀ kíá ó wà nínú arba'in nana wàwíyà èyí tó ṣe pé akọ́kọ́ máa ń kà nínú àwọn hadith tí wọ́n kó jọ. so ládàá wà ń bẹ̀ fọkùnrin ládàá wà ń bẹ̀ fún obìnrin abala yìí kìí sì ṣe alámẹ̀rí sẹ̀ríà nìkan torí pé àwọn tí tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ń kọ́ sí lónìí àwọn mójútó abala yìí dáadáa kódà ilé ẹ̀kọ́ kan wà ní australia téèyàn gbọ́dọ̀ máa gbọ́ àwọn a máa kọ́ obìnrin atọkùnrin wọn a máa kọ́ wọn bó ni wọ́n ṣe ń tẹ́ra wọn lọ́rùn lórí bẹ́ẹ̀ so alámẹ̀rí ọ̀yẹ́kúndébẹ̀yẹ́ yìí èèwọ̀ ni kó débẹ̀ kó kó ọkùnrin àti obìnrin papọ̀ láti pé kí ilé wọn má dàrú ẹnìkan náà wà tí mi ò fẹ́ dákọ rẹ̀ òun náà ibi tó yẹ asadé gbogbo orú àwọn àlámọ̀rí yìí òní máa ń sọ lórí afẹ́fẹ́ tí ò sì yẹ kó débẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tó burú nígbà tí èèyàn bá lágbára bẹ́ẹ̀ téèyàn bá sì ní ẹ̀kọ́ nípa kóbìnrin nígbà tí obìnrin bá fẹ́ lọ sílé ọkọ àwọn obìnrin àwọn obìnrin tó ti ní experience síwájú rẹ̀ kí wọ́n pè kí wọ́n ṣàlàyé nǹkan yẹn bákan náà ẹ̀ńtọ́jọ́kùnrin àwọn ọkùnrin tí wọ́n ti ní experience ń pẹ̀ kánú ti kí ni o kí wọ́n pè é kí wọ́n ṣàlàyé àlámọ̀rí bẹ́ẹ̀ pé èyàn é tijú lọ́dọ̀ ìyàwó èèyàn èyàn é sì tijú lọ́dọ̀ lọ́dọ̀ ọkọ èèyàn torí pé abalantí ọmọ ń dalérú ni tó ṣeé ṣe kí obìnrin ọmọ fura mọ́ abalẹ̀ míì tọ́jẹ́ lẹ́ẹ̀kẹrin tó ṣe pé ọ̀dọ́ obìnrin ló ti kọ́mọ̀n ó ní àlámẹ̀rẹ̀ ìtúnra sí ẹ rí i pé tí obìnrin ìyẹn nọ́mà níná ṣùgbọ́n kọ̀ wá yẹ kí ó dínkù púpọ̀ tí obìnrin bá kọ́kọ́ wọlé yóò máa túnra sí kódà yóò bá ní àwọn àṣà kan tí wọ́n máa ń dá tọ́jú ẹ mọ́bẹ̀ pé ó soge bíi ìyàwó àṣẹṣẹgbè ìgbà tí obìnrin bá kọ́kọ́ wọlé yóò wọ aṣọ tó dáa jù nínú aṣọ ẹ̀ àtàwọn aṣọ tó lè máa pe ọkùnrin ìyẹn tó lè pe ọkọ ẹ̀ yóò máa wọ̀ sí lọ́rùn nínú ilé ṣùgbọ́n ẹjọ́ máa lọ bí oṣù mélòó oṣù ọdún kan aṣọ kitchen ti fi ń dáná tí èébú ti yí oní káàkiri nínú ilé ẹ wá jẹ́ fẹ́ jáde. aṣọ ìnáwó jù nínú aṣọ onye òun ni ó ni ó wọ̀ jáde tó ṣe yí pé àtòjíṣẹ́ nìyẹn ẹni tí a ká soge sí ká lọrùn lọ́rùn pẹ̀lẹ́sọ wa òun náà lẹ́ńtọ́ jẹ ọkọ. so ìmọ̀lákàkùn àárín yìí kódà obìnrin míì kìí yí pé ti mímọ́ soge nìkan òun ó tún fi dídọ̀tí kún un. òun ó tún fi dídọ̀tí kun léètò sì já sí pé irú nǹkan yìí ọ máa ń mú ìkórira wá tí kórira bá ti ti ń sẹlẹ̀ ilé ọmọ dàrú ẹ̀ẹ̀kan ní ma ìtìlẹ̀ fi ń dàrú ni tó sì já sí pé látara àkórira díẹ̀díẹ̀ báyìí so òun náà ni ọmọ ń sokùnfà léètò já sí pé gbẹ́mí sí omi ò tó ọ̀rọ̀ tí ò yẹ kó mú wàhálà dání yóò wá di ti ó mú wàhálà dání so ìyẹn náà ló sì fà á tó fi já sí pé sharia islam etí kọ̀ yọ̀ǹda fáwọn ọkùnrin nínú ọ̀sọ́ ó yọ̀ǹda rẹ̀ fáwọn obìnrin ẹ rí i pé sharia yọ̀ǹda gold láti lò fọkùnrin kò sì yọ̀ǹda silver àyàfi díẹ̀ ló ṣe fáwọn ọkùnrin láti lò ó kò sì yọ̀ǹda sọ́hàrí ìrí fún ọkùnrin ṣùgbọ́n yọ̀ǹda rẹ̀ fún mi <clears throat> kí ló fà á torí pé wọ́n wá bùkátà sí sísọ sísè ọ̀sọ́ sí ọkọ wọn lọ́rùn níjọ́ tí obìnrin tó bá ti jẹ́ sí pé ó gbé ọ̀sọ́ lẹ̀ kọ̀nẹ́ẹ̀nì rẹ̀ ntí fi jẹ́ obìnrin ní ti pàápàá ó ti gbélẹ̀ nìyẹn so obìnrin gbọ́dọ̀ ti àkíyèsí eléyìí torí pé lára ń tó lè ṣokùnfà kí ọkọ rẹ̀ kọ́ kórìíra sí i tí ó sì máa fa gbẹ́mi sí omi òtún ni. ká dáa dúró báyẹn níbi èyí tó sábà máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin. ṣùgbọ́n èyí tó common lọ́dọ̀ àwọn ọkùnrin tí sábà máa ń ṣẹlẹ̀ jù tọ́já sí pé ìmọ̀ ń ṣokùnfà kílé ọ̀dàrú ṣùgbọ́n ọ̀dọ̀ ọkùnrin lọ́ common sí kódà ìmí ìwà tó ṣe pé èyí tó pọ̀ jù mbẹ̀ ọ̀dọ̀ ọkùnrin nìkan ló wà kò sí lọ́dọ̀ obìnrin rárá akọ́kọ́ rẹ ní suul idara kọkùnrin ọmọ mọ̀lẹ́tò kọ́mọ mọ bí a ṣe é bóbin lò yí pé lè di ọkùnrin ni kóhùn ó lè mọ́yàwó ẹ̀ kóhùn ó sọ̀rọ̀ òdì sí kóhùn ó sọ̀rọ̀ gbígbóná pẹ̀lú ẹ̀ kóhùn ó ké páì. kó sì máa bẹ̀rù ọkùnrin míì látara ìmọ̀ bóòlù èèyàn ṣe darí ilé yóò ti sí omi òtò torí pé tóbìnrin bá gbogbo wa tóbìnrin bá ní sùúrù tí ń gbà ìgbà ọba ya lónà òtẹ́ gbé ah mo bí ẹrú ni mi ni tó gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ síwájú torí pé obìnrin mi ọ̀fẹ́ gbẹ́rù gbẹ́rí ọkọ rẹ̀ ló sokùnfẹ́ ìyẹn lọ fà á tí mo fi sọ yìí pé ọkùnrin tó bá fẹ́ tó lé ara ẹ̀ yóò wo kí ni tó sokùnfà ti ń dájà alẹ́ gan sọ lábẹ́ àwọn ìkẹta sọ kálẹ̀ yẹ torí pé ọkàn lè wò yí pé obìnrin ọ̀gbọ́rọ̀ sí ọ lẹ́nu mọ́ ó sì ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu tẹ́lẹ̀ ẹ ẹ ẹ ètò jí àléébù tiẹ̀ lọ́wọ́ àmọ́ wò yí pé ah ó nì òun ló sokùnfẹ́ kò ń wò ní wo bóògùn ẹni ṣe ń darí inú ilé. ọkùnrin tó ṣe pé tọ́ba jáde nígbà ọba fẹ wọlé tọba ti kọ́ báyìí nígbà táyé ti dáyé kọ pé ah, ìyá alágbáyà mo ti súnmọ́ o obìnrin ti máa bà pé ah baba alágbáyà tó ti ó tó ti dé kò ní fìrì tó sí pé ntọ́ yẹ ntọ́jọ́ràn yẹn ni pé kọkùnrin ọ jáde kóbìnrin ọmọ àtàmọ́ yìí pé kọkọ rẹ̀ ó tètè padà. kìí ṣe òdì kejì ni ọmọ jẹ àbí kóbìnrin ọ jáde kó ṣe pé tọ́ba fẹ́ wọnú ilé ìbànújẹ́ ọba pé òun lọ bí ìgbà yìí pé èèyàn ń lọ gbé ọ̀dọ̀ kókò níbi ìbálò tó ṣe pé kò kò mú ọgbẹ́ dání kò mú fẹ́ wá kò mú àlámẹ̀rí wípé èèyàn jọkọ láyà wá ìyẹn lọ́fà tí kuran fi pe àkíyèsí sí agbègbè yìí màá mú ti àyà quran wá màá mú ti hadith náà wá díẹ̀ nípa bí àsìkò ṣe rí nínú sọ́rọ́tù nìsà tábàǹsẹ́ pé sọ́rọ́tù nìsà sóra tọ́nà ọba fi sọ nípa àwọn obìnrin ni káwọn obìnrin ọ̀ka kí wọ́n ka tẹ̀síìrì rẹ̀ kí wọ́n gbàgbọ́yé rẹ̀ ọ̀dà púpọ̀ torí pé gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba fi sọ nípa èyí tó pọ̀ jù mẹ́ ọlọ́run ọba fi sọ nípa àwọn obìnrin ni ọlọ́run ọba sọ pé wàá ṣòro hùn nàbìl màrúf فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا ọlọ́run bá dojú kọ àwọn ọkùnrin pé tẹ́ ọ bá fẹ́ kí léèrè ó tò tó ọ̀fẹ́ kọ́ dàrú wà á ṣòro hunnabil maruf ojúpọ̀nà tó dáa tí wọn náà mọ̀ yìí pé ọfẹ́ kí wọ́n fi bọ́mọ rẹ lò tọ́ wọlé ọkọ òun náà ni kò fi bá ìyàwó rẹ lò wa ashiruhunna bil ma'ruf. ṣùgbọ́n ìgbòsẹ̀ ìgbọ́nà ọba ló dá wa ó sì mọ bí nature ẹnìkọ̀ọ̀kan wá ṣe rí so àwọn àkórira máa wọlé kọ̀ọ̀kan torí pé bíi tí kò rí rèé sí ni pé ẹ̀ńtẹ́ ríra yín lónìí torí pé ó lè dẹ̀yìn oṣù mẹ́fà àbóṣù mélòó kẹ́ẹ̀tún tó ríra ẹ̀ lè rí àṣìṣe ara yín ẹ̀ sì lè rí àléébù ara yín ṣùgbọ́n ẹn tí wọ́n tí sábà máa ń rí àléébù ara wọn pé ṣé bó o ṣe mọ̀ ní òun lẹ́yìn tó ṣe pé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí. sọ kò sí bẹ́ẹ̀ yóò ṣèjọ́ máa gbé tí àwọn nǹkan tí ó máa mú kórìíra wá tí ò ní máa ṣẹlẹ̀ yẹ fati kran fi wá sọ pé fa inkari tumuhun ṣùgbọ́n tẹ́ ẹ bá kórìíra sí wọn látara àyèmáfíkan fàásẹ̀ àǹtẹ̀kùràhù ṣẹ́yìí à wọ́n yẹ jẹ́ àlọ́lọ́hù fìhí kọ́ ìrọ̀ǹkẹ̀tìrà o lè kórìíra sábàlá kan nínú òṣèṣì rẹ̀ ṣùgbọ́n ẹ lọ mọ̀ pé nínú ètò ọlọ́ọ̀ ni pé èyí tẹ́ kórìíra sí ẹ ó lè já sí pé ní ó lóore jù fún yín ní ó lóore jù ní ó bí ọmọ tó ṣe pé yóò gbó kọ rẹ ga yóò gbé yóò gbé ògo rẹ yọ tó ti lọ kọ́ lẹ̀ ọ̀parí nìyẹn ìyẹn ni pé quran pèpè sí pé bá a lò tó ń ti àlébù àbí tó kórìíra sí lára rẹ̀ yẹ iná ẹ̀ ní kọ́ ọ máa bá lò pẹ̀lú ẹ̀ lọ́nà tó dáa má jẹ́ kó dé bíi pé ó fi wá gbé jáde sílé ó fi máa dàrú. kódà anábìwá muhammed sallallahu alayhi wa sallam ọ sọ àlàyé ayé yìí tó tó fi yé dáadáa sí anábì sọ pé láàyè fúk mọ́mínú mọ́mínà nǹkan rẹ̀ hàmínú radiya minha akhar kí ọkùnrin ọmọ kórìíra síyàwó rẹ̀ tán yẹ́yẹ́ látara ìmọ̀ọ́sẹ̀ kan torí pé gẹ́bí tí yorùbá náà máa sọ pé kò sí bẹ́yìn ó ti rìn tí orí ò ní mì kò sì sí ẹni tó perfect bí wọ́n ti ní ààyè bẹ́ẹ̀ ló náà ní ààyè tiẹ̀ tọ́já sí pé ẹ̀ẹ́dọ̀ máa manage ara yín láti bẹ̀ ó ní. anabi sallallahu alayhi wa sallam ó ní pé kọ́rọ́rùn kí ọmọ sì wáyé pé ọkùnrin ọ̀wá jásí pé àṣìṣe ìyàwó rẹ̀ ni ó ta máa wò tá tí ó fi máa kórìíra sí tí ó fi máa dàrú. nkẹ́rìhà mínìhà fúlùkọ̀ tọ́ ọ bá sọ yí kékọ̀ máa ṣe níbìkan bọ́yá kọ̀ mọ̀ bẹ́ẹ̀ sè àbí àbí k'ọ mara mú dáadáa. àbí kò mẹ́rẹ́ ṣe lórí bẹ́ẹ̀dì rọ́bì ẹ̀mí ni hàhà tó bá ronú jinlẹ̀ tó o sì fẹ́ kí lèrè ọ́ dàrú ọmọ yìí pé àìmọye dáadáa mí lọ́wọ́ lára yìí ṣùgbọ́n ṣèitán lọ́jà sí pé èé tó fi jálè ébù yẹ èlò ń ṣe kí ni o èlò ń wò ni ìwọ tó ọjọ́kùnrin ọgbọ́dọ̀ ronú jinlẹ̀ wípé àìmọye nǹkan míì ni ó máa ṣe ṣùgbọ́n tí ṣètò ọmọ gbójú rẹ kú ń bẹ̀ èyí tí ọmọ ṣe yẹ iní ọ̀fẹ́ kọ́ ọmọ wò níbàámu tí ń dá ti sọ nípìnlẹ̀ yìí pé torí ń tóun fẹ́ ni kílé ó dàrú nínú ọ̀rọ̀ mi anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú sọ́yìn bukhari àti muslim anabi sọ pé ìsọ́sọ́ bin ìkọ́ ìrọ̀ fa ìnáhùn náà kò lẹ́kìnnà mìíràn dìlà. وإن أعوج ما يكون من الدلع أعلاه إن ذهبت تقيمه كسرته وإن تركته لا يزال أعوج nínú ẹgbàá mi anabi sallallahu alayhi wa sallam ó ní pé kásìrùhà tọ́lákùhà nínú ẹgbàá mi anabi sallallahu alayhi wa sallam sọ pé fàdáàrìhà tàìṣbìhà anabi sallallahu alayhi wa sallam ó ní pé ìsọ́nsúnmi nìsọ́ ìkọ́ ìrọ̀ ẹgbà àwítẹ́lẹ̀ mi àsọtẹ́lẹ̀ tí mo fẹ́ ṣe fún yín àsọtẹ́lẹ̀ dáadáa tí mo fẹ́ ṣe fún yín nípa obìnrin ẹgbà ẹ má pọ̀ sí ikú sí ẹ bá fẹ́ kí ilé yín ó máa yẹ ohun tí wọn wí pé anabiwa muhammed sallallahu alayhi wa sallam kìí ṣe alámọ̀rí pé bó láti kírun bó láti gbàwẹ̀ ẹni ń bá àwọn àlè ọmọ rẹ̀ yanjú bílé wọn ó ti dáa tí ò ní máa sí rúkèrúdò gbẹ́mi sí omi òtó ìjà lónìí ìjà lọ́la ó tún ṣàlàyé ẹ̀ fún wa ẹ gba àwí tẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ èyí tí mo fẹ́ sọ fún yín dáadáa nípa obìnrin ẹ gbà o torí pé n tí mo fẹ́ sọ yìí ẹ̀ lè nímọ̀ sí láíláí ìyẹ́ yóò sì lọ síbi okùnfà kejì tó wà lọ́dọ̀ ọkùnrin tí mò ń padà bọ̀ wá síbẹ̀ àníbi ní pé ẹ lọ mọ̀ yìí pé àwọn obìnrin láti bí ẹ fún à ànábì adam òní wọn ti dá ta ni hawa èyí tó sì kọ́ọ̀f jù tí máa tẹ̀ kọ́rọ́wọ́ jù nínú ẹfún wàlẹ́ tó bá wà lókè téńté tó o bá sọ pé bó ti dẹun ọfẹ́ nà ọkàn kájọ òwe yẹ dáadáa tó o bá sọ pé bó ti kọ́ọ̀f ìwọ wa fẹ́ nà pé ah, bó ló ti tẹ̀ ọ gbọ́dọ̀ ó ti tán láti kànú tó sì fi ilẹ̀ tó pé ò ní tọ́ṣe rárá kò ní yẹ kò ní gbò lẹ́yìn tí ó sì wà ní kíni o ní ntọ́tẹ̀ kọ́rọ́wọ́ kí wá lọ́nà àbáyọ. ànábi sọlọ́láhu alayhi wa sallam òwe lọ́pàá ìyẹn ni pé kò sí bó ti fẹ́ ṣe tó obìnrin rẹ̀ ó sì máa láàyè náà ni àdámá tọ́lọ́mọ bá ti dá mọ́bìnrin nìyẹn tó ń tìjà sí pé látara ìbálòbáwa náà ṣe ń lò nílé ayé àwọn bàbá wa gán wípé aláwòkù àbí bóni ẹ ti máa ń pè é ó ní kíni o ó ń lóbìnrin tí wọn ọba ti gba nature yẹ ò ní lóbinlé anabi sọrọ raha pẹlú ẹ anabi sàlàyé ẹgàn yékéyéké pé kẹsìrò ha tọlẹ àkóra òwe tí mo pa yẹ tí mo sọ pé tí wọn bá wọ pé rárá èmi ọ̀fẹ́ kọ́ láàyè ọwọ́ fẹ́ tẹ̀ tó sì yá sí pé bọ́lá wọn bá ṣe dànù pé ọ̀kan ọ̀kan tí mo wí ni pé ò níyàwó láíláí. ẹ̀ńtọ́ bá sọ pé òun ọ̀fẹ́ kí obìnrin òun ọ̀la ayé bó ti wulẹ̀ kọ́ ma fóun gan sọ yẹ kúrò níbi ayé àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì ni pé ó pilẹ̀ ní níyàwó kò ní ìdíkọ̀ fẹ́ kan níyàwó torí pé kò ó lè rí obìnrin tó ṣe pé ọ wàá sọ pé màá bá lò títí tí gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kùdìẹ̀kudiẹ lára rẹ̀ ó fi kú o. anabi ọwọ́ sọ pé ṣùgbọ́n tó bá lọ fílẹ̀ náà yóò sì tún wọ̀ ní títẹ̀ kọ́rọ́wọ́ kí wọ́n lọ́nà àbáyọ anabi sallallahu alayhi wa sallam sọ pé fàdáàríhà tẹ̀síbíhà yẹn ni pé ṣe mùdàrà mùdàrà tún ni pé lẹ̀ má le má le má tọ́ ọ bá ti le má ọ máa bá gbé lọ láéláé ni tọ́ ọ bá ti le má obìnrin ọ máa ṣe kí ni o ẹ wo àwọn bàbá wa tẹ bá rí bàbá kan tí ń tẹ̀pá tíyà tí ń tẹ̀pá náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ pè wọ́n kalẹ̀ ẹ rí àìmọye gbáǹkọ́ gbé ọ̀rọ̀ tánà sọ ìjọ wọn jà ìjọ tó yẹ pé obìnrin ọ̀sẹ̀ pé òun ò tẹ̀ dáná lónìí gan wàhálà rẹ ti pọ̀ jù bí ẹ ṣe jọ ń yí mọ́nu bí a ti jọ ń yí mánu kò sí lé ìtàn rẹ ni jẹ́ ni pé ilé kan wà tó ṣe pé ọ́là kúrò níbi àṣìṣe ó ń kálukú ń yí ma wọ́n jọ ń fi omi sùúrù wọ́n jọ fi ń ṣe kí ni o wọ́n jọ fi ń lò ó wọ́n jọ fi ń tò ó ẹni fi ń tò tí ẹnìkan máa ń sọ fún mi bọ́ọ̀lù obìnrin ayé ṣe ń ṣe báyìí obìnrin tèmi ṣe báwọn kí n tó dé báyìí ni ó ti ṣe irọ́ ní pa so bí eléyìí wọn bá ti hàn so ń kálukú yín pé kò sí kódà nínú àwọn ànábì ọlọ́run so àwọn nǹkan wọ̀nyí yọ máa súyọ ṣùgbọ́n látara ìwà pẹ̀lẹ́ ìní ìfaradà ẹ ìsọ̀rọ̀ tútù ànábì sallallahu alayhi wa sallam ó ní pé ó lobìnrin obìnrin rẹ ó lùpẹ́ ò ní jẹ́ tí yọ máa kọ obìnrin lẹ̀ ẹgbẹ́ dọ́ba kọ yìí ńgbà mi Ibatunde tún dé bi tábìlì rí bíi ọdún mélòó ó tún ti kọ́ so ẹni tí ọba jẹ́ sí pé ọfẹ́ ìdùnnú fún ilé rẹ̀ kí ọ jẹ́ ìdílé aláyọ̀ tí ò ní já sí pé yóò máa bà nínú jẹ́ ní gbogbo ìgbà kìí ṣe gbogbo ohun tó bá rí ni ó sọ ipò ń rí ní ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ nìyẹn ṣùgbọ́n tó bá já sí pé òfin tó tó gbogbo nǹkan pátá. musa gbọdọ wá solution sí pé eléyìí ò gbọdọ máa lọ báyìí ìtumọ̀ ni pé èyàn ò ní ṣe kí ni o èyàn ò ní fẹ́ èyàn ò ní fẹ́ kan níyàwó rárá iye nǹkan àkọ́kọ́ èyí tó ṣe pé í máa ń da lérú tó ṣe pé ọ̀dọ́ ọkùnrin ló ti máa ń wá mo sì ti sọ nǹkan méjì papọ̀ báyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé kéèyàn ọmọ ma nature obìnrin bọ́lá wọn bá ti dá wọn. ọ̀nà àbáyọ ànábìwá muhammed sallallahu alayhi wa sallam ti ṣàlàyé ẹ̀ fún ọ pé ó ní sùúrù lọ́kùnrin ó ní farada ni àwọn ọ̀nà àbáyọ míì náà ni ìgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ nígbà tí obìnrin àtọkùnrin bá múra wọ́n lè má láǹfààní sí ìbára ẹni sọ̀rọ̀ léètọ́ wà níbàámu sílànà sẹ̀ríà pọ̀ ẹ́ pé àṣà yorùbá dáa púpọ̀ nínú àwọn àṣà míì tí ọ̀tako ti sẹ̀ríà lára àwọn àṣà tí ọ̀tako ti sẹ̀ríà ni wípé ìyá ọ̀pọ̀mọ ìkalẹ̀ yọ ọba sọ̀rọ̀ bàbá ọ̀pọ̀mọ ìkalẹ̀ yọ ọba sọ̀rọ̀ báyìí pé obìnrin ní sábà máa ń kọ́mọ̀ púpọ̀ sí lọ́dọ̀ ó sì máa ń ṣẹlẹ̀ tí wọ́n pe ọkùnrin náà tí wọ́n bá sọ̀rọ̀ bóòlù yẹn ṣe é sẹ̀mí ayé tuntun. ọ̀nà àbáyọ míì lè ti ọjọ́ sí pé ìgbà tí a bá pe àwọn èèyàn jọ láti wá jẹun fún ètò pa fẹ́ǹsì kọ́mọ̀jà sí pé tí ó pọ̀ jù ń bẹ̀ ó ní rówó gbà ìyẹn láwọn tá a jẹ́ onímọ̀ wọn sọ̀rọ̀ níbàámu sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam torí pé ọjọ́ kan ni tí wọn ò lè gbàgbé tí wọ́n máa rántí ẹ̀ ọ̀rọ̀ tá a bá sì sọ ń jọ yẹ ọ̀rọ̀ yẹn ó lapa ọjọ́ ìgbéyàwó ọjọ́ kan ni tí ọjọ́ sí pé èyàn é gbàgbé ẹ̀ nínú ìsẹ̀mí ayé ìyẹn fàdó yá sí pé àwọn ọ̀rọ̀ tí wọn ò ní gbàgbé ń jọ náà tí wọ́n máa jẹ́ ní tí wọ́n fi máa sẹ̀mí ayé wọn tí ìdílé wọn fi jẹ́ ìdílé aláyọ̀ oníkágbìyànjú láti bá wọn sọ. So lára nǹkan míì èyí tọ́já sí pé ọmọ ń da ilé rú tó sì já sí pé ọ̀dọ́ ọkùnrin ló ti kọ́mọ̀n àbí gan ní ti máa ṣẹlẹ̀ ìyẹn sì ní nígbà tí ọkùnrin bá di ẹni tó ní ìyàwó méjì mẹ́ta ó ní mímọ̀ sí déédéé mímọ̀ sí déédéé ní ti máa dà lérú ni tó sì já sí pé. àìnímọ̀ nípa àlámẹ̀rí sẹ̀ríà wọ́n máa ń ṣokùnfà tọ́já sí pé ẹlòmíì yọ sọ pé òun níyàwó méjì ni ṣùgbọ́n kí ni ìdájọ́ tọrọ ma kò fẹ́ mọ́ ọkùnrin tó ṣe pé ọ ń lọ sun ọ̀dọ̀ ìyàwó kan nínú ìyàwó rẹ̀ fọjọ́ méjì ọjọ́ mẹ́ta tí wàá lọ sọ́dọ̀ nínú ìyàwó rẹ̀ tí ó kàn ra sunrun bíi ọjọ́ kan tí ó tún padà tí ó tún fi yàrá ẹ̀ lẹ̀ ó ti dalé ẹ̀rù abẹ́ ètò ṣe yí pé ẹ̀wà tó da ẹ̀wà olóyin ráìsì tó da tí ò lókùúta yóò gbé fún kan ṣùgbọ́n kò fẹ́ mọ irú kí ni ìyàwó mi kí lọ́jẹ kò fẹ́ mọ̀ kí wọ́n sá ti wọ́n sá ti jẹun. gbogbo orú àwọn nǹkan wọ̀nyí èèyàn èèyàn yọ jígà ọyọ ti ilé rẹ ni ìyẹn náà ló sì fà á tíṣẹ̀rí àfi sọ pé ti mọ òfin tọrọ mọ́ bó o lè yàn ṣe é ṣe láàrin ìyàwó méjì àbí tọ́ pé ó fi ibì kan fẹ̀ẹ́ kan mọ́ ṣe mubahu ni Suna ni Suna nabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní ṣùgbọ́n o ò ní lu ẹ̀kọ́ tó wà tí ó wàá mú ọ dálé ara ẹrú tó fi sórí ibú gan lọ́jọ́ gbélé alkiyama torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé ẹni tó níyàwó méjì tó wá lọ tẹ̀sí bìkan ju bìkan lọ kìí sọ̀rọ̀ fẹ́ là o torí fẹ́ ntẹ̀yìn ò lè ní kápá ni pé kífẹ́ kan ó jù kan lọ èyàn ò lè ní kápá rẹ̀ ṣùgbọ́n pa déédéé bó o láti jẹ bó o láti sùn ọ̀ràn yẹn niyẹ tó wá lọ jásí pé ibì kan ló fì sí àníbì ni pé wọn ó gbé dìde lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà lẹ́ńtẹ́gbẹ́ rẹ̀ ó tí ó tẹ̀ ni torí pé náà ti ó ti tẹ̀ láti ilé ayé so nígbà wọn bá gbé dìde náà so yọ tẹ̀ wọ ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ni. kódà obìnrin kan nínú tí mo gbọ́ ọ sọ fún ọkọ rẹ bẹ́ẹ̀ torí pé ọkọ rẹ bíi kí ọlọ́sùn ọ̀dọ̀ ìyàwó kan fún bí ọ̀sẹ̀ kan nígbà míì so yọkàn á wá balabala sọ́dọ̀ tiẹ̀ ṣé ẹ tẹ́sí ń ṣe ìyáfà tó sì dá ẹ ẹ máa ń tí ànábì sọlọ́lá àlùwọ̀sálàm sọ ni ó ní ká ibi tó nífẹ̀ẹ́ mi dé ṣé ọ̀wà dé kọ́lọ́ ó gbé mi dìde ìtumọ̀ ẹni pé ó náà ti mọ̀ pé tóun ṣe ọ̀dà ṣùgbọ́n ó ní pé ó nífẹ̀ẹ́ mi ṣé pẹ̀lú fẹ́tọ́ wá ní sí mi ọ̀wà dé kọ́lọ́ ó gbé mi dìde sẹ́sẹ́ tí ẹgbẹ́ mi ó fi ṣe kí ni o tí ó fi tẹ̀ ẹ wo ìròrí ọ̀rọ̀jọ́ gbèdé alikiyama lọ́sọ̀ di awẹ́wàyẹ. so alámàrí yẹ ò sí lọ́wọ́ obìnrin tọ́ ọba ti sé ẹ̀sán rẹ̀ tọ́nà ọba sọ òun lọ́jọ́ gbèdé alikiyama. so yàtọ̀ sí tọ́jọ́ gbèdé alikiyama èèyàn dalẹ̀ ara ẹ̀ rú yóò sì da fámìlì rẹ̀ rú látara ṣíṣe bẹ́ẹ̀ ìyẹn lọ́fàá tó fi jẹ́ sí pé gbogbo ìlànà tẹ̀ ẹ́ lé òní quran sọ òní sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ òun làwọn onímọ̀ sọ nípa ìpín oorun déédéé tọ́ba sun ọ̀dọ̀ eléyìí lónìí ọ̀ gbọ́dọ̀ sun ọ̀dọ̀ rẹ̀ padà níjọ́ kejì àfi tọ́ba ṣe pé ó pin pé ọjọ́ méjì lọ́dọ̀ eléyìí ọjọ́ méjì lọ́dọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n ọjọ́ méjì ń bì kan ọjọ́ kan ń bì kan ó ti dalẹ̀ ara ẹ̀rú àbí Eh, oúnjẹ tó dá níbì kan oúnjẹ tí ò bá kùn gbé níbì kan ó ti dalẹ̀ ara ẹ̀rú ó sì tún jẹ́jọ́ rẹ̀ tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lára tí máa dalẹ̀ ẹ̀rú òun náà lélẹ́yìí wa lára tí máa dalẹ̀ ẹ̀rú tó ṣe pé ọ̀dọ̀ ọkùnrin ló kọ́mẹ̀ǹt sí náà ó ní àsìgbọ́ àsìgbó ẹ̀sìn àsìgbó ẹ̀sìn ọmọ ń ṣokùnfà kéèyàn ọmọ gbọ́ ọ̀rọ̀ àwọn onímọ̀ yìí kọ́mọ́tì ṣetán láti ṣèwádìí dáadáa ìyẹn fàdójá sí pé yóò máa ṣe nǹkan míì yóò lérò yìí pé bí islam ṣe sọ pé kóun ó ṣe nù tó sì jẹ́ àtòdìjẹ àtòdìjẹ yóò wá jẹ́ tí yóò fọ ilé ẹ̀ àpèjúwe irú ẹ̀ ó ní àwọn ọ̀sẹ̀lẹ̀ míì tó ti ṣẹlẹ̀ lára ẹ̀ ó ní kí ọkùnrin kó níyàwó méjì ìyàwó kan ó bímọ méjì ìyàwó ẹlẹ́ẹ̀kejì ó bímọ mẹ́rin yóò wá ní pé islam àwọn àfáà ti sọ pé déédéé ni la gbọ́dọ̀ ṣe búrẹ́dì five hundred tọ́ra fún ọlọ́mọ méjì iná ni ọ̀rà fún ọlọ́mọ mẹ́rin sẹ́ǹpá sì gbọ́ nìyẹn torí pé déédéé tọ́lọ̀ ní kó o ṣe láàrin àwọn àyàwó ni ẹ̀tọ́ míì ẹ̀tọ́ míì ọ̀tọ̀ ó ní tàwọn ọmọ déédéé ó ní wípé àwọn àyàwó ìtẹ́lẹ̀ yìí bá ń jẹ léyìí ọmọ àjẹ àfi tó bá ti tẹ́lẹ̀ yìí ọ̀fẹ́ràn oúnjẹ kan lókù ṣùgbọ́n àwọn ọmọ náà lẹ́tọ̀ọ́ tiwọn lọ́tọ̀ tí ò lè papọ̀ mọ́ra wọn tábà sì ń sọ̀rọ̀ déédéé torí pé lára àwọn nǹkan tí àwọn tí à ń kọ́ sí púpọ̀ tí wọ́n máa ń gbé sí lọ́pọ̀lọ́ ni ìyàtọ̀ wà láàrin déédéé àti dọ́gba kéèyàn ṣe déédéé àti pé mo fẹ́ pín nǹkan ní bákan náà tọ́ba sọ pé o fẹ́ pín nǹkan bákan náà àbùsí ló ṣe àpèjúwe ni ó jẹ́ clear ẹni tó bí ọmọ torí pé bá a ṣe gbọ́dọ̀ ṣe déédéé láàrin àwọn obìnrin la gbọ́dọ̀ ṣe déédéé láàrin àwọn ọmọ náà àlàyé pọ̀ lérí eléyìí náà nínú sẹ̀ríà ó bí ọmọ kan ìkan ti wà ní yunifásitì ìkan wà ní secondary school ìkan wà ní primary ọ wá ní pé wọn ní ká ṣe déédéé láàrin ọmọ so tí n bá fún wọn ní ten thousand èyí tó wà yunifásitì primary èyí tó wà secondary ten thousand ló náà gbọdọ̀ gbà èyí tó wà yunifásitì ten thousand náà lọ gbọdọ̀ gbà èyí ò ṣe déédéé àbòsí No deede ni wípé ntọ́nkálukú lẹ́tọ̀ọ́ sí ńlọ́sẹ̀kí ni o ńlọ́fún sókítà ni pé lára ti máa dà lérú torí pé ni ti lọ ó ní kéèyàn má lè ṣe déédéé nígbà tó bá níyàwó méjì àbí kọjá iye gbogbo ìsúnmọ́sọ́lọ́ yẹ èyí tó ṣe pé ìdá akọ́sípọ́dọ̀ obìnrin ló fìsì ọkùnrin ṣùgbọ́n èyí tó ṣe pé àárín ọkùnrin àtobìnrin a lè sọ pé ìkánjú kan àkọ́kọ́ ń o ní àlámẹ̀rí iná ìlò dúkìá owó kí n sáré sọ fi wáyé lọ́dọ̀ obìnrin fi máa wáyé lọ́dọ̀ obìnrin ni pé ọ jẹ́ ẹni tí ò ní tẹ kò sí dá ilé fún tí ó bí asọ́yẹ ti wulẹ̀ ó lówó lórí tó tọ́bẹ̀ tó rí míì lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kódà kó ṣe pé ètò ní wọn dáa ju ti ń lọ ọkọ̀ òsè ni. tàbí kọ́mọ lè mójútó dúkìá ọkọ̀ ẹ̀ àwọn ọmọ lè fọ́ tẹlifíṣàn kò sí ń dọ́kàn wọ́n lè fi rédíò ṣeré kí wọ́n là á mọ́lẹ̀ kó mójútó dúkìá ọkọ̀ rẹ̀ yẹ kò sí ń abala ti àlámẹ̀rẹ̀ owó nìyẹn. àníbi sọ́lọ́lọ́hùn àríwọ̀sọ́lẹ̀ ó sì ṣàlàyé àlámẹ̀rí yìí yẹ níbi abala tóbìnrin anibi sallallahu alayhi wa sallam sọ yìí pé làyànzoro lọ́hù ilà imra'atin la tashkuru li zawjiha wàhíyà la tasagni can anibi sallallahu alayhi wa sallam ó ní pé ọ̀nà ọ̀bọ̀ ò ní fojú rẹ̀ wo obìnrin náà obìnrin tó sẹ́yìn pé kò lè appreciate ọkọ̀ anabi ni pé ọlọ́run ní fi ojú rẹ wò nínú hadith mi nínú bukhari àti muslim anabi sallallahu alaihi wa sallam ọsọ pé orí tún náà fàyidà àtàrọ àhìlíhà nìsá yẹkfur kíìlà àyẹkfurina bìlá kààlà yẹkfurina làṣírọ wàlẹ ẹxfàn ìdá àxfàǹtà ìlà ìxdàhùnà dà ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط anabi sallallahu alayhi wa sallam sọ pé wọ́n gbé iná wọ́n gbé ní tí mo rí bí ìgbà yẹn pé yẹn wo tẹlifíṣàn ẹ̀ńtọ́ wa pọ̀ jù ń bẹ̀ ọwọ́ jẹ́ obìnrin anabi sallallahu alayhi wa sallam sọ pé nǹkan fà sí pé ẹ̀ ní ni wípé wọ́n máa ń se kẹfìrí àwọn sàbí wa béèrè pé wọ́n ń se kẹfìrí sọ́lọ̀ wọ́n kírun wọ́n ń anabi sallallahu alayhi wa sallam sọ pé kẹfìrí eléyìí kò ń sọ. So wọ́n a máa ṣe kẹfẹ́rí ọkọ wọn wọ́n a máa ṣe kẹfẹ́rí sí dáadáa wọ́n á máa boore torí kúfùrù ní kéèyàn ọgàtọ̀ nǹkan wọ́n ma máa boore ọkọ wọn mẹ́lẹ̀ tí ọba ṣe dáadáa gbogbo ilé ayé yìí tó fi gbogbo ilé ayé yìí ṣe dáadáa fún mi tọ́bẹ̀ lè rí àléébù kan àbí tí lọ́rùn yọ ah, ṣe dáadáa rí láyé ẹ̀. anabi ó wọn nínú a ṣàkíyèsí agbègbè yìí gbogbo wa yi yìí pé àlámẹ̀rí owó yorùbá náà sọ pé irun mú ni kíni o owó kò sí fàtú ọ̀rọ̀ ẹ̀yẹn ni fún tí ò gbọ́dọ̀ sí ahun ṣùgbọ́n ìbéèrè àbéèrè kúndórógbó àwọn nǹkan tí necessary ẹ tí fi kórira tí ó sì dalí ẹ̀rú obìnrin ọ̀dà ilé rẹ̀ rú látara bẹ́ẹ̀ àbí kọ́ má lè mójútó dúkìá ọkọ ẹ̀ hadith tó gbélé yìí wá ọjọ́ ti lọ ní gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan yẹn ilẹ̀ àbámá sọ ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam lé lórí anabi yìí gba àwọn bílẹ̀ rẹ̀ pé ayu nisa ikhayi obìnrin wo lọ dáa jù pé ọwọ́ afẹ́ obìnrin ọ̀sẹ̀ pé alihamudulilayi múrúbìn fẹ́ anabi sọ yìí pé alẹ́sì tasurruhu ìdá nazar wàtútù ìhùhù ìdá amar ولا تخالفه في أمرها ولا ماله بما يكره nígbà wọn bẹ̀rẹ̀ ike obìnrin wo lóbìnrin téèyàn fẹ́ sínú rẹ̀ ó dùn ike mo róbìn fẹ́ ànábì ní pé lóbìnrin tó ṣe pé tí wọn náà bá wo inú rẹ̀ ó dùn nípa pé yóò tún ara ṣe dáadáa inú rẹ̀ ó dùn pé alihamudulilayi ni mo fẹ́ irú obìnrin báyìí kò sí sóbìnrin tí ò lẹ́wà tí ọba ti lè tára ṣe wọ́tútù ìhùhù ìdá amẹ̀r tí ọkọ rẹ̀ bá sì pa láṣẹ kódà kọ́kọ́ rẹ̀ ó tó sàn gẹ́gẹ́ ó ti máa ń tọ́fẹ́ sọ tọ́bẹ̀ ríru obìnrin bẹ́ẹ̀ fẹ́ ṣe alihamudulilayi ẹlẹ́ẹ̀kẹta ni wípé tọkọ rẹ̀ wà lé kò sí lé kò ní ṣèṣekúṣe kò sì ní lo dúkìá rẹ̀ lọ́nà tí ọ̀dà yẹ́nìkẹ́ ìmọ̀ ṣàmójútó dúkìá ọkọ ẹ̀ so abala yìí ó ṣe pàtàkì ó sì máa ń da léru púpọ̀ nígbà tí obìnrin ọba ti nítẹ̀lọ́rùn àbí tí ò lè mójútó kí ọkọ ẹ̀ yóò ṣokùnfà kò sáàyè mọ́ àbá ní pé ká tó fẹ́ lójú jù báyìí lọ ṣùgbọ́n lọ́dọ̀ ọkùnrin oníkọkùnrin ọ̀ya hun kò sẹ́yí pé kí tọ́rọ́ tó lè jábọ́ lọ́wọ́ rẹ̀ obìnrin ó ti wàhálà ìyẹn náà ọmọ ń da léru àníbi sọ́lọ́lá àlùsọ́lẹ̀mù ó sì sògùn sí yan pé kọkùnrin ó gbé sẹ́mi ọjọ́ ti lọ àníbi sọ́lọ́ làlùfẹ́ sọ́lá ń sọ pé owó tọ́ ọ̀nà tó tún ọ̀nà yìí pé abẹ́tiwáàsí abẹ́kọ́mọ́sálásí àtọwó tọ́ ọ̀nà lérí wípé ẹnìkan ò ní ọwá fún àti tọ́ ọ̀nà fún fámìlì ẹ ìyàwó ẹ èyí tí ládàá rẹ pọ̀jù lè tọ́ ọ̀nà fún ìyàwó ẹ. ìnáwó fóbìnrin láàdá ni. tọ́já sí pé wọ́n máa fún yàn kí wọn náà tọ́jú obìnrin rẹ obìnrin míì kì í ṣe pé ọ̀lẹ́wà ṣùgbọ́n látara pé ọkùnrin ọ̀làkàkùn kó fún lóúnjẹ tí ó dáa ọkùnrin míì kóbìnrin ọ̀sà ti jẹ ni irú oúnjẹ wo lọ́jẹ kò sí dọ́fẹ́ kan gaari láàárọ̀ ẹ̀pà lọ́sàn-án búrẹ́dì tí ò ní ẹ̀wà tí ò lẹ́yìn tí ò ní lálẹ́ so obìnrin ọ̀wà obìnrin tó o. tí ò ní dùn rí ma akálà ṣe quran gbé wá wípé bẹ́yìn bá ṣe lágbára ní òṣìṣẹ́ so obìnrin náà gbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí pé ṣé bọ́kọ̀ mi ti lágbára ma lè yìí torí pé àgbéjúwe pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin tó ti síwájú asmá gbogbo ọlámẹ́ntì jẹ́ asmá ọmọ sani ọmọ abubakar ọmọ bilọ́níà láyé anabiwa muhammed sallallahu alayhi wa sallam ọkọ tó fẹ́ kò ní o ní zubair ibn al-awwam kìí sẹ́ni tó ní lọ tọ́ba ṣe yí pé nínú òròrí tọ́mọ nìyẹn ni kọ́mọ dangote kọ́fẹ́ irú kan nínú àwọn tá a ṣe tá a ní nǹkan kan yìí sẹ́yìn pé tí ọmọ request fún èèyàn gan fẹ́ sọ pé ah, ti tó gẹ́ báyìí ṣùgbọ́n obìnrin yìí ọ sọ yí pé ana akhdimu zubair kóńtù akhdimu zubair. خدمة البيت كله وكان له فرس وأنا أسوسه وأحتش له وأقوم عليه asma sọ wípé níbi tí ó ní ìtẹ́lọ́rùn dé pẹ̀lú ọkọ ẹ̀ ó ní pé gbogbo afẹ́ ṣiṣẹ́ lé sẹ́mi pé ibi tó ti wá ibi tó yẹ kọ́ máa ti gẹ́dẹ́mukẹ́ni irú àwọn ọmọ olówó tá a sọ yẹn nísìnyí ó ti láwọn kan tó ti gbé àní wọ́n máa bá ń fọ tọ́lẹ̀tì àgàn ni wọ́n máa bá ń fọṣọ àgàn ọ wá pa gbogbo òye tì ń wá ní ṣiṣẹ́ ilé fún zubair ọ wá ló ní ẹsìn kan ẹsìn yẹn olùwọ́n lọ pa kókó fún ọmọ olówó. sọ àpèjúwe pọ̀ lọ́dọ̀ àwọn tó síwájú níbi ìtẹ́lọ́rùn obìnrin ò ní tẹ́lọ́rùn ọkọ náà ó sì ṣetán láti tọ́jú ìyàwó ẹ̀ láti lè gbalada kó náà sì lè máa ríwo dáadáa torí pé bọ́n bá ṣe tọ́jú ìyàwó ẹ̀ náà ló ṣe rí ọ̀rọ̀ bíi fọ́tò ni kò sí tàjẹ́ ń bẹ̀ so ìwọ tó o bá fẹ́ kíyàwó rí ọ kọ́ máa jáde sí ọ kínú rẹ ọmọ àdùn yìí pé alihamudulilayi ìyàwó mi ni ọ̀hún sì kíni o ọ̀nàwó fún ni. so àlàyé pọ̀ lérí eléyìí náà lára tí ọ wá jẹ́ ọ̀nà àbáyọ fúnrù yẹn ni pé ìwọ ọkùnrin tó o bá tì ní dáadáa fún dìkan àbí dìkejì èèyàn máa tún lọ́rọ̀ tútù obìnrin lé wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ tó o bá ti lè sọ̀rọ̀ tútù pẹ̀lú ẹ̀ obìnrin máa ń làákàyè kódà yorùbá gbà yí pé bí ẹ̀tàn bí ẹ̀gàn lèyàn fi ṣe kíni o èyí máa ń ṣe àlámàrí obìnrin kìí sọ̀rọ̀ ẹ̀gàn lásán tó kó promise ẹ̀gbẹ̀lú dáadáa pé mò ń ṣètò sẹ́kàn ní ṣètò bí bọ́sì pẹ̀lú ògùn ọlọ́run ọjà tó ọlọ́run fẹ́ rà yẹ àwọn promise tó ṣe pé ó náà màmá yí pé kìí ṣe ti rọ́ ẹ́ ìyẹn ni quran sọ nínú suratul isra ipe wa ima tuɣridan na anigun mubatogo arahmati min rabbika tarjuha fakulahum qawlan meysura tí ọba nító tọ́wá ń wò wípé ah mo sì fẹ́ ṣe ṣùgbọ́n mi ò ní ni sọ fún wa pẹ̀lú ọ̀rọ̀ tó dáa ìyẹn ni pé àwọn tó yẹ kó o ṣe fún tó o tí ì ní tó láti ṣe fún bóyá bàbá ni àbí ìyá ni àbí ìyàwó ni fún wọn lọ́rọ̀ tó dáa fún wọn ládéhùn tó dáa ẹjọ́ plan tí obìnrin bá mọ̀ yìí pé ẹjọ́ ṣe ètò àlámẹ̀rí torí pé lára tí yorùbá gbé sẹ́mi gẹ́gbí tí mo sọ lẹ́kṣọ̀ yìí ń tọ́ fẹjú púpọ̀ ni ṣùgbọ́n wọ́n ti ń sọ fún mi pé táìmù ti tán yányán gan a sì ṣẹ̀ṣẹ̀ dé níta lè pè ní ìdajì sá asúmọ̀dajì so lára nǹkan tí yorùbá máa ń gbé sẹ́mi ni pé tóbìn bá ti mọ ìtẹ̀yàn ń gbà bí ti ń wọlé pé kọ̀dá àyè bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní pé yóò máa request púpọ̀ irọ́ ni ó lè jẹ́ òótọ́ ń gbà mí ó sì lè jẹ́ ẹ̀rọ ń gbà mí tí obìnrin bá mọ̀ yìí pé bọ́kọ̀ òun ti mọ̀ ní tó sì jẹ́ obìnrin tó dáa o tí èso obìnrin tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ lé obìnrin tó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ní ti dáadáa tó fẹ́ kí wọ́n gbé ìgbésí ayé rọrùn tó gbé kalẹ̀ pé kìí ṣe pé nǹkan kan sì ti ń wá púpọ̀ ṣùgbọ́n tá a bá ti jẹun mo fẹ́ ká máa ṣe báyìí ká máa ṣe báyìí ìwọ náà kọ́ ọ lè gba ṣọ́ọ̀bù àbí kó lè máa ta nǹkan báyìí tẹ́ẹ̀jọ́ plan rẹ̀ inú obìnrin máa dùn yọ ọmọ yìí pé kìí ṣe pé kò ní ó ní ọ̀nlọ́ọ̀ kó fáwọn kan ta àbí lọ́n fi ń jẹ̀jẹ̀kújẹ torí pọ́kùnrin míì ó lè wọlé pé kò sí o òun sì ti yalé alámàlà yóò ti jẹ àmàlà ẹran tó dáa ntótó odidi fámìlì iná èlò nìkan ó lọ sí o ní ọlọ́jẹ sí ọ̀dọ̀ àwọn àlè rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn tá a sì gbọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n kò sí àyè tó. lára nǹkan míì tó láàrin ọkùnrin àtòbìnrin ó ní ẹ̀kọ́ bí a ti rí ni ọmọ ṣokùnfà ntílé fi dàrú àwọn ẹ̀kọ́ tá ń gbà sẹ́yìn ọba gba ẹ̀kọ́ ẹ̀sìn tọ́sẹ̀ pé ẹ̀kọ́ míì ló fi fẹ́ máa tolé ayé ẹ̀ torí pé ẹ̀kọ́ tí ọ̀rẹ́ bá ti ń sẹ̀kọ́ ẹ̀sìn àlérò orí kan bẹ́ẹ̀ tọ́ba ṣe pé ìpìlẹ̀ dáadáa bí yorùbá ṣe é ṣe ni àwọn àṣà gidi wà nínú àṣà yorùbá tó ṣe pé àwọn àyà wa níjọ́un nígbà wọn wà lóko ẹ rí i pé láti bi àìmọye miles ni wọ́n ti lọ pọnmi wá wọ́n dáná wọ́n ṣe dáadáa sọ́kọ wọn wọ́n ní tẹríba fọ́kọ látara ẹ̀kọ́ tí àwùjọ kọ́ wọn gbà náà ṣùgbọ́n ẹ̀kọ́ tóbi ń gbà tọkùnrin ń gbà nísẹ̀mí ayé tá a wà nísìnyí kìí sẹ̀kọ́ lé mọ́ ẹ̀kọ́ orí net ẹ̀kọ́ orí tẹlifíṣàn ẹ̀kọ́ orí rédíò gbogbo àwọn nǹkan wọ̀nyí sì ni etí wọ́n fi gbé kalẹ̀ kìí sàlámà rí ẹ̀sìn. tó lára àwọn nǹkan ti ń da lérú náà lélẹ́yìí ẹni tó bá fi kílè wọn tó ọ gbọ́dọ̀ sún mọ́ quran ọ gbọ́dọ̀ sún mọ́ sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ gbọ́dọ̀ sún mọ́ àwọn onímọ̀ kí wọ́n sàlàyé bá a fẹ́ sẹ̀mí nílànà tọlọ́n nílànà tànàbí wa muhammed sallallahu alayhi wa sallam tí èyí sí àwọn ẹ̀kọ́ ìta à ń rí gbà lórí whatsapp lérí togo lérí gbogbo ẹ̀ so gbogbo àwọn ẹ̀kọ́ ìta à ń lórí satellite gbogbo ìta à ń gbà wá ni kọ́nà ọba kọ́sà ni wọ́n bẹ̀ lára ń tí máa dalérú tọ́wọ́ láàrin ọkùnrin àti obìnrin náà ni àlámẹ̀rí ẹ̀sìn wà ìyẹn ńlá làyè tó ìgbà míì wà ọkùnrin àtobìnrin wọn lè má fẹ̀sìn bẹ̀rẹ̀ ìsẹ̀mí ayé wọn tó ṣe pé ńgbà wọn fẹ́ra wọn tán ni wọn padà máa gbọ́ wà sí tí wọ́n máa ṣètò lọ́hùn ọmọ ń ṣẹlẹ̀ ìgbà míì sì wà ó lè jásí pé méjèèjì wọn pilẹ̀ ti bẹ̀rẹ̀ sí sẹ̀sìn ọ̀nà kejì nìyẹn ọ̀nà kẹta ní pé kọjá sí pé ẹnìkan síwájú ara wọn ìmọ̀ ọkùnrin àbóbìnrin ó lè ṣokùnfà tí lè fi dàrú àpèjúwe òjò clear dáadáa tí ọba síwájú ara wọn tí ẹ ti pín àjọ ní papọ̀ bóyá wọ́n ti ń sèsèmí ayé tí ọ̀lẹ́sìn nú tí wọn ò lákàkún tọlọ́run tí wọn ò lákàkún ti ànábìwá muhammed sallallahu alayhi wa sallam tọkùnrin tó ń bá ti lágbọ́yé ẹ̀sìn tí ọba wá ọ̀nà àbáyọ bó o lobìnrin tiẹ̀ náà ṣe ní ìkórìíra padà ṣẹlẹ̀ tọ́ba sì ṣe kóbìn náà ni màá àpèjúwe tí ò tí ì ju bí ọjọ́ mélòó lọ ẹnìkan kọ̀ mi wọ́n fẹ́ra wọn ní ìsinmi ṣùgbọ́n gbà tó yá ọkọ di oníjàlábí kìí sọ oníjàlábí ṣẹṣẹ oníjàlábí a máa ṣe bí ẹbọ bíi kankan ìmọ̀ wa gbé orí èèyàn gbórí gbogbo ẹ̀ ẹni ń ṣe ó di babaláwo tó ń pè láàfà so ẹ̀mí obìnrin kórìíra sí pé ah, irú ìsẹ̀mí ayé wo nìyí so ọ̀tá ni láti lè kọ ọkọ̀ yẹn kí ló fà kí ló fà yìí ilé tó dàrú yìí látara yìí pé ẹ̀sìn tí ajọ́ ń sébọ̀ ẹnìkan ṣe kínní ó filẹ̀ ó di kéjì rẹ̀ náà máa ṣẹlẹ̀ tó yẹ pé wọn ò ní máa ṣẹ̀sìn tẹ́lẹ̀ tóbi tí ó wàá di pé ránṣẹ́ sí bóyá tẹ́lẹ̀ yìí kan ara máa lo bíi skáfù kan lérí ni nígbà ọ̀yá lọ́wọ́ ti pé lo aṣọ gbàgẹ̀rẹ̀ ìyẹn náà máa ń ṣẹlẹ̀ tó sì ti ṣẹlẹ̀ dáadáa nínú ìbéèrè ní ọba adigun ah, ìyá alágbájá bí nǹkan kékeré lọ́ọ̀ máa ń lo tẹ́lẹ̀ ìwọ ní gbogbo ètè tọ́wá ń dáàbò lẹ̀ yìí so ìsẹ̀mí ayé ti yàtọ̀ tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí lára tí ó lè jẹ́ kí ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ láyà ni ṣùgbọ́n tọ́jà jù níbẹ̀ ó ní pé ẹni tó bá ti rí nǹkan kan gbọ́yé nínú ẹ̀sìn kó rí pé òun sọ fún kejì òun bíbẹ̀ ẹ̀kọ́ ilé yẹn ó dàrú tóbìnrin bá ti jásí pé ó ń lẹ́sìn ń lọ bí wáàsí kó sojú kòkòrò bó o lọkọ rẹ̀ náà ó ṣe lọ àbí tí ó máa invite àwọn tọ́jú onímọ̀ tí wọ́n ó sún mọ́kọ rẹ̀ tí wọ́n máa bá sọ̀rọ̀ torí pé ńgbà tó bá yá tí lẹ́fù tiẹ̀ ẹ bá ga ju tọkọ lọ ìgbésí ayé nìyẹn ò ní rọrùn mọ́ kò ní rọrùn dáadáa mọ́ tó bá ṣe pé obìnrin àbọ̀kùnrin náà ni kọkùnrin ọba máa dá lọ gbọ́wọ́ àti kó rí pé bí àgbọ́yé tiẹ̀ ṣe ń lékun bẹ́ẹ̀ náà ni kí wọ́n máa ṣe fún ìyàwó rẹ̀ náà lára nǹkan míì tó tún máa ń dalérú tó lè ṣẹlẹ̀ láàrin ọkọ láyà ó ní ètò ìlera ètò ìlera lára nǹkan tó lè mú kórira wa ni bóyá ọlọ́mọdé so ìkan lásìdẹ̀ǹtì nínú wọn àbí nǹkan tí ọ̀sádà tó lè mú nǹkan tó jẹ́ wà tí ń wò lára ẹ̀ ẹ́ tó wò mọ́lá kókó ń bẹ̀ ó lè fẹ́ ṣe ìkórira ṣùgbọ́n nǹkan kata gbọ́dọ̀ mà tí kúrò àṣọ ni pé wọlé tàn sáwọl fọ́tìlà bẹ̀yìn nẹ́kù iná lọ́ọ́ bí màá sàmàlú nàbàṣẹ́. ìṣẹ̀lẹ̀ àlámọ̀rí ilé ayé kò sí lọ́wọ́ ẹ̀ kankan. so ìpìlẹ̀ bẹ́ẹ̀ sí ló bọ̀ ní ti dáadáa òun náà ni kéèyàn ṣe kí o kéèyàn máa rántí nínú tí quran sọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú nǹkan tí ọ̀ jásítọ́ tẹ́ ẹnìkan lọ́rùn kó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ so kọ́ má ti torí nǹkan yẹn láti wá sọ pé àṣemí ah, àni màá máa bá ọlọ́wọ́ kan ni màá máa bá gbé no kọ́ má ti bẹ́ẹ̀ bí kò ṣe gbé ìpìlẹ̀ dáadáa tí wọ́n ti ń lò bọ̀ yẹn òun náà ní kí ó iyẹ nípa àwọn nǹkan tí máa ń da lérú àti àwọn solution èyí tó jẹ́ special fún nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n general one tó solution tí crown tó pè wá sí àkọ́kọ́ nínú rẹ̀ ní àdúrà torí pé kò sí béèyàn ti lè máa ṣe tọ́lọ̀ ọ̀bá tọ́lọ̀ ọba ọ̀bá bá fi àlùbáríkà sí gbìyànjú èèyàn ìgbìyànjú yìí ò ní yọ. إلا àwọn ànábì ọlọ́run ti máa tẹ̀pẹ́ lẹ́ẹ̀mọ́ iná sì ni quran sọ والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما نينو سورة الأنبياء ọlọ́run وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجة وكانوا, يسار وكانوا يدعوننا رغبا ورهبا ويسارعون في الخيرات وكانوا لنا خاشعين gbogbo àyà tí mo kà yẹ ọ ń dá lérí pé àwọn ànábì ọlọ́run wọn máa bẹ̀ lọ́n lérí àlámẹ̀rí fámìlì wọn ni. zakariya ìkan lára àwọn ànábì ọlọ́run ọba ni ọlọ́run bá sọ pé wà á náà lẹ́hùn zẹ́wùjẹ́ a ṣàtúnṣe ìyàwó ẹ̀ látara pé kí ni wọn ó ń ṣe àdúrà lọ́pọ̀ so téèyàn bá lè tẹpẹlẹ má dùà dáadáa yálà ọkọ ló kù díẹ̀ tíyàwó bá lè ṣàdúà pé ọlọ́run rọ ẹ̀mí ọkọ mi ọlọ́run rọ̀ tọ́ba ṣe pé obìnrin náà ni tọkùnrin bá lè ṣàdúà the same thing náà ni ẹlẹ́ẹ̀kejì nínú solution ní sókè ni wípé ká má gbé àlámẹ̀rí ìsẹ̀mí ayé wa lérí pé ẹ̀tọ́ mi ni mo gbọ́dọ̀ gbà á ká má máa sẹ̀mí right bí kò sí pé ẹ̀mí ìfẹ́ torí pé ìsẹ̀mí ìfẹ́ ọmọ jẹ́ kéèyàn ó fi ẹ̀tọ́ ẹnìkan lẹ̀ kódà tí ò ní béèrè fún un ṣùgbọ́n tó bá ti já sí pé a ẹ̀tọ́ mi lélẹ́yìí bó ló ti fi dùn mí so nǹkan yẹn máa ń da so ká ṣe ìgbìyànjú bó ti já sí pé ìsẹ̀mí ìfẹ́ là máa gbé kìí ṣe ìsẹ̀mí pé kílẹ̀ tọ́ tèmi kílẹ̀ tọ́ tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìbára ẹni dámọ̀ràn ìjókòó lóòrèkóòrè bó làlámà rí inú létí ń lọ kí ni tó dínkù kí ni tá a gbọ́dọ̀ fi kun ní ti dáadáa kí ni ààyè tó wà kí ni ọ̀nà àbáyọ kéèyàn ó kóbi kalẹ̀ ah, nǹkan títẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin wa gan kí ni ń kọ́ sí ẹ̀ ó yẹ ká wá àtúnṣe sí i kọ́ máa lọ jásí pé yóò ṣokùnfà aburú fún àwọn ọmọ wa so ìyẹn náà ṣe pàtàkì ṣùgbọ́n tá a bá ní ká sọ gẹ́bí nǹkan tí mo sọ nípa pé ilé ń dàrú kí ni tí ó jẹ́ àtàrò ẹ̀ àwọn orípa rẹ̀ orípa tí èsì kékeré ni o ká kọ́kọ́ wò láti di ọmọ tílébé ilé dàrú àbí ilé tí ọba tòrò tí ò sí dùnú bẹ̀ àwọn ọmọ òfòrí ga àwọn ọmọ tí wọ́n fẹ́ sẹ̀mí tiwọn lọ́nà tó dáa látara àìṣe dáadáa tiwa á fi orí ibú yẹ kọ́lọ́ má káwọn ọmọ wò sórí ibú so á fi ràn wọ́n tọ́ba tí a débi wípé dàìfọ́ọ̀sì wa wáyé ọ̀nà tá a lè gbégbà ìmọ̀ kó ṣe pé kọ́mọ ọmọ bọ́kùnrin lọ àbí kọ́ máa bá ìyàwó lọ àbí ká lọ fi ibì kan kò sí ètò lórí mbẹ torí pé àwa méjèèjì gan àjọpọ̀pọ̀ láti rí ọmọ abẹ lọ ni ká tó a sọ pé kọ́ bá ẹnìkan lọ tó bọ́kùnrin lọ yóò níyàwó mi yóò bá sọ pé ojú méjì ò ṣe kínni kò tújú ẹni tó sọ pé ìyàwó náà lọ́ba lọ yọ sọ fún ọlọ lọkọ mi tó lè dàbí kó lè dàbí tọ́ba ṣe pé nìkan la lọ gbé fún bọ́yá yẹ ni àbí bàbá ẹni ìyá tó ti kọjá sísì tó yẹ pé ó ní bóun ṣe sẹ̀mí tiẹ̀ ìwọ́n tó ní plan fọ́ mẹ́ bóun ṣe fẹ́ kó ṣe torí pé ayé ń change so bóun ṣe sẹ̀mí yẹ ló náà ṣe ní ó ṣe rí ọmọ pàtàkì jùlọ tọ́ba ṣe ajá sí pé ọmọ ọ fẹ́ràn ìyá rẹ̀ dáadáa yọ ọkàn bọ́ ọmọ jẹ́ ni wọn ò gbọ́dọ̀ bá wọn ò gbọ́dọ̀ ná fún kankan lérí wípé kí wọ́n fi ṣe àtúnṣe rẹ̀ so ká ṣàkíyèsí èyí gbẹ̀yìngbẹ̀yìn rẹ̀ sùúrù púpọ̀ sùúrù púpọ̀ yóò bá sọ pé sùúrù ò ṣe kíni kò lópin àbí bẹ́ẹ̀ kọ́ ni so kìí ṣe pé bóyá mo ṣe sùúrù ẹ ó ti wá parí so sùúrù ṣíṣe ó ṣe pàtàkì gémi tí mo sọ gbogbo ẹ̀ ń tá a bá rí níjọ́ ìyàwó àmà wọn tá a rí bàbá tá a rí ìyá tó jókòó kò í sí o kìí ṣe pé gbogbo sẹ́mi ayé wọn náà lọ́jà sí pé kò sí ntí kọ̀tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ wọ́n ti kí ni o wọ́n ti sùúrù ni kí ọlọ́run bá kí ẹ sọ àlọ́ nìkọ̀ọ̀kan wa ìwọ̀n bá ti agbọ́ yìí kí ọlọ́run bá kó fi àlùbáríkà sí fún ẹ̀ sọ́sọ́ àti àwọn tí a gbọ́ ọlọ́lá ìlà ìlà ọ̀lá subahana kàlà ọkùnrin ọ̀bẹ hamdik ẹ̀ṣẹ̀rù ọ̀lá ìlà ìlà ẹ̀ ń tẹ̀sán ìgbọ̀nà tó mi.